أنه أحاول أتوب إليه ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله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 وكل الضلالة في النار نعوذ بالله سبحانه وتعالى من النار ونسأله الجنة وما قرب إليها من قول أو عمل عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته ربنا أقوى الحمد لله àti àdúpẹ́ fún. Wọ́n wọn náà ni ọba tí ó ní wá tó já wa tó dẹ̀ já ogbó oríṣiríṣi táwa náà rí Ọba tó tóbi nínú ìjọlọ́run ọba rẹ̀ lórí gbogbo ẹ̀dá tó kù láyé. Wà á ti bá omi ọ̀rọ̀ ilé القول الورع صفاته Ọlọ́ba iná tóbi kọjá ń sáàrẹ̀ ròyìn, ṣùgbọ́n a ń fi rinlẹ̀ ipé kò tún sẹ́nì kan lẹ́yìn ọlọ́run àtúnfọ́ ọlọ́run. Wà lẹ́yìn ayé ń sọ oríṣiríṣi kò kàn wá ní ọlọ́run bá ní káwí làwọn máa máa sọ. lẹ́yìn sábì máa lórí ìwàlà wàlà tó làwọ̀. wọ́n ní pé ọba táwọn ròyìn ẹ̀yẹ kì ṣe tí wọ́n bí o. wàlà tó làwọ̀ ní sọmọ fẹ́nẹ̀ kankan ọkọ lẹ́bí kò nẹ́ra wọn bá òdí kankan wọ́n láàrín ọjọ́ tó náà, bá tààrí yìí kò láyá lẹ́pọ̀lọpọ̀ náà ṣe níyàwó lé àsìnlé báyìí wọ́n retí wa pà ní pẹ́ dé táwọn náà bá jẹ́ ìjàwá náà máa retí wọn pé ṣó ti wà lọ́nà ṣó ti ń bọ̀ ṣó ti débi tó ń lọ Òsílẹ̀ ìfọ́lọ́run. Ọ̀tọ́bẹ̀ hánà mú lè jàbá àrùn ìdáni sílà mọ́lẹ̀ kìí. Adéèsì ọlọ́run ọba ọba olùjẹ́ ní nípa tí ẹgbẹ̀rẹ̀ tó bá fẹ́ ká ṣe afẹ́ akọ̀ àáṣí náà ni. Láàbí sílà mọ́lẹ̀ kìí. Láàbá ṣe nígbà tó ní ká ṣe àápadà ṣe ń gbà kan, kò sẹ́nì kan tá lè fi wọ́lọ̀ nínú ọlá rẹ̀. Láàbí sílà mọ́lẹ̀ kìí ìwà لازمان وفاته وحي قديم لازمان وفاته Àlàyé lọ́lọ́wọ́ ọba sí wá, òkú ń tẹ̀fẹ́ tàbí máa máa rò pé àbọ́túfẹ́ jí dìde ni, kò sí fọ́lọ̀mù. Lẹ́zẹ̀mánù

متمول وكوان مكمل أكوان متأكر ومويا ومن جوا تنسيد الله يتولى ربنا قوانتم بين méjèèjì mọ̀kẹ́wìn àkíwà ní òun ọba tó ṣe gbogbo nǹkan tó jẹ́ kó máa wà wé jẹ́ pẹ̀lú bí wọ́n وخالقون مخلوقين حتى نباته ọlọ́run bá kan ṣoṣo tá ń sọ yìí olódáwà ò àwọn tá ń sìn ọlọ́run ló dá àwọn tọ́kọ̀ tí wọ́n sìn tó dá àti tí wọ́n dá àti àwọn tọ́lọ́run bá dá tí wọ́n sìn àtàwọn tí wọ́n sìn ẹ̀dá ọlọ́run ní gbogbo àtàwọn àwọn mùsùlùmí ẹjá dúpẹ́ fọ́lọ́run fọ́ àrípọ̀ lágbó wa gan-an bàbá ṣe wá ń ṣe fàárí náà wípé àwa là ń ṣe ń tọ́lọ̀ ń tó dá wa ní ká ṣe àwa láwà lójú òpó yẹn bẹ́ẹ̀ náà ni ká máa kẹ́dùn àwọn tí wọ́n ṣe nǹkan mí tó yàtọ̀ títa ń ṣe ká máa bú wọn ká máa ṣépè fún wọn ká máa fún wọn ṣe ẹ̀yẹ́ o iṣẹ́ ìjà bá wọn bí ọlọ́run أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون القرآن البقرة يا أيها الناس يا Orúgbòjò rọ̀pá kan. Àfá ni àlọ́sùn bí a máa túnmà èèyàn àtàlìjànú. Ẹgbẹ́ta bá wáyà mí tọ́lá ní wá máa kọ́lákú tó lè jí ní wà lè yí ìsá ìlà lè àbùdó. Àríkáyà ẹ ń tọ́ka pé èèyàn àtàlìjànú lọ́wọ́ bá ń dàrẹ́ tọ̀rọ̀ sí. Àwọn míì ṣe bèèrè pé àwọn alẹ́kàwà ń kọ́ fẹ̀kàtẹ́rẹ̀ pọ̀ sí kékeré láàrin tiwọn.

Òrùdó rọ̀gbàkúnmú lẹ̀bí ọ̀pọ̀lápọ̀ọ̀kún. Tó bá ti ṣe mistake tó yẹ́ pé tọ́lọ ń dá lọ sí kí ṣọba tó dá ẹ̀lẹ́ ojọ́sìn fún ó ti gbé bági ò. Ọba ní ẹ máa sin ọba tó dá yín. Wọ́n lẹ̀bí ìlànà wọn fi lékọ̀ọ́. Àtọba tó dá bàbá ńlá yín tí wọ́n ti rí kọjá lọ àtàwọn ìyá ńlá yín tí wọ́n ti lọ ọba tó dá wọn ní kẹ́ máa jọ́sìn fún. Alánẹ́kẹ̀ẹ́ lè ṣe lè láti fi fáyọ̀ ọlọ́run. Adúpẹ́ fọ́lọ́run tó jẹ́ pé ìkìlọ̀ tọ́lọ ṣe fún àyàwà mùsùlùmí gbọ́ adẹ̀ ń jọ́sìn fún agbà adẹ̀ ń ṣe tó ní ká ṣe àpọ̀dàtà burúta àfi ní mọ́lọ́run tó dáwà lọ́lọ́run tàà ń sì máa ọlọ́mà fi kàn wáwọ̀ Assalamu alaykum ọlọ́run wa sallama tẹ́nà làmdẹ́ ọlọ́run kọba túbọ̀ ìṣàlékún yọnú rẹ̀ fún àwọn sàhábà àwọn tí pé tán tẹ̀lé àwọn nìkan kọ́ ló náà èrò pọ̀ láyé lásìkò ìsìn wọn náà ṣùgbọ́n ni tó gbórí dúró tó tẹ̀lé ànábì ọ ó àwọn fún yìí àwọn tó kù yẹn kú tìrantìran hàn lórí parí kó kó má ṣàbáwá yọnu rẹ̀ fún wọn tó fi di èèwọ̀ fún wa kárẹ́ nìkan kan nínú kò sẹ́ni èébú nínú wọn kò sẹ́ni yẹ̀yẹ́ nínú wọn Gbogbo wọn látòkè délẹ̀. Wọ́n máa wọ́n máa sábà sọ ṣábàtà ìrà kẹlìbí. Jẹ́ pé wọ́n máa tó sọ ṣábàtà kí òwúrọ̀ kẹlìbí. Wọ́n ní rẹ̀rìn kan kó máa bọ́ ọ̀sọ̀ ábà. Àdúgbẹ́ láyé káfà kàwé nínú Ọ̀sí yàtọ̀ ń tàà jù bẹ́ẹ̀ náà lọ. Àkúrí mi sì bá أكرم بصفاتي لمجد خالي أنا رفيرو يا جادة ريتي نكو جامع بو وكان قوقا يستحمل عليه يلحد أو تتركه يلحد bẹ́ẹ̀ tó ṣe báyìí agbó bẹ́ẹ̀ fi kankan kájá ẹ̀kàn bá gbọ́ kó ń dédé gbóni ẹ̀bá ti wá rí ẹ̀tọ́ náà bá sallallahu alaihi wasallam tó dẹ̀ ló dé èwọ̀ fún wa láti gún o àbẹ̀ ọlọ́ọ̀bá kó jọ kó má ṣe wá lájá o kó má ṣe wá lẹ́ni tí ń tàbùkù ẹni tọ́lọ̀wọ́n bá pọ́nlé torí pé gbogbo ẹni tó bá kan tọ́lọ̀wọ́n bá pọ́nlé tó bá kan lábùkù ẹni náà padà jẹ́ ní àbùkù látàrí tọ́lọ̀wọ́n bá pọ́nlé tó ń kan lábùkù ṣùgbọ́n ẹni tó ó náà padà máa jẹ́ ní bàbàrà láyé àti lọ́run látàrí tọ́lọ́wọ́n bá pọ́nlé tó bàbàrà tó náà bàbàrà rẹ̀ àbí ọlọ́wọ́n bá kó jọ kó ṣàwọ́nà lẹ́ni rí kí ẹ̀yin àgbàlagbà lórí ìjókòó mú kí bàbá wa ti yàbá lọ́wọ́ láfíà wá ń bí kọ́nàbà sánlẹ̀ sàn dáadáa ọkànà wọn kí àwọn bàbá wa tí ó pé báwa náà oríire àmì ah, ibi tẹ́yẹ wá jókòó sí àwọn wà níbi táwọn ti ń gí ọtí lọ́wọ́ ibìkan àwọn náà wà ẹ̀ ah, mọ̀ kí n kò rèrè púpọ̀ kí kún ṣe tàì ní ṣàìrí kan ṣe láàbí ọba ti ẹ̀rí kankan ṣe ní kújá kí ọmọ sùn kankan nìyàn ń ṣe yẹn náà ṣùgbọ́n tẹ wá ṣe ẹ̀kọ́ dọ́là rẹ̀ lórí tó kù tẹ̀fẹ́ ṣe lénìí ẹgbọ́lá fẹ́lẹ̀ ju gbogbo tó kù lọ ó kí àwọn elétò náà wípé jesus mọlọkọ̀ọ́rọ́ ẹ̀kú iṣẹ́ takuntakun eléyìí tí ẹ̀yin náà ń ṣe bẹ̀rọ̀ bá kójọ kó bá sán ní ẹ̀sán dáadáa kó bá gbẹ̀lẹ̀ ní àgbádà lọ́wọ́ tí ẹ̀tẹ̀nìkọ̀kan wa náà àtẹ́tẹ́ ní ìmìnà tí ń bọ̀ láàárọ̀ yìí torí ètò iná láti gbéra lájẹ́bẹ́ ṣìlẹ̀ ń kórí àwọn ọmọ yáà ní tó kú sọ́sọ́ bí wá sí àwọn náà gbéra láti Abẹ́òkúta adúpẹ́ fọ́lọ̀n tó ṣọ́ ṣùgbọ́n bá tó wùn kó dáwà tó lè yẹká tó láàfà náà ti dé bí àdúgbẹ́ fọ́lọ̀wọ̀n àfẹ́lẹ̀ yẹn náà a fi àpíṣẹ́tì tọ́lọ̀ ọba ṣe lórí ṣíṣọ́ náà àdàtún fi ń dẹ̀kú tó bọ̀ dáwà tó kó ṣẹ́wà kù kátólẹ̀ rí dáadáa tó Islam àti àwa mùsùlùmí ní àkókò òrọ̀lẹ̀ ayé yìí bí islam àtàwọn mùsùlùmí al-islam wal-muslimun fi akhir zaman ẹjẹ́ kọ́kọ́ yanjú ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ káwà padà wá dápọ̀ mara wọn káwà owó èwo ní ṣàkúṣàkú tó bùkátà káyọ síta kí ni tàpín islam tàbátí ṣàlàyé lẹ́yìn tá ní mùsùlùmí mùsùlùmí yẹn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ma wá pọ̀ sí díẹ̀ ṣé mùsùlùmí tànánà ni mùsùlùmí tò ní kí ni yàtọ̀ tó wà láàárín àwa àtàwọn tàná ṣé bá náà bá ṣe ṣe náà wọlé àbí dandan ní ká ṣe bí àwọn tàná àwọn ilé ìlàfẹ́ wò bẹ̀ والإنقياد له في الطاعة والبراءة من الشرك وأهله تحقق الإسلام غانغانين التما والاستسلام لله بالتوحيد ونكي أجوى جسد جوى قرارة gbogbo tó ní àtòun ó ní ọ̀dá gbogbo ẹ̀ pátápátá tó ọlọ́run ló ní mẹ́ àti tí mo jẹ́ o pẹ̀lú pé bitawhid pẹ̀lú pé kó mọ̀ fọ́kàn ṣoṣo lọ́lọ́run bitawhid tawhid yìí ó lálàyé pẹ̀lú kíyàn mọ̀ pọ́kan ṣoṣo lọ́lọ́run níbi dídá ìrìntàṣẹ́dọ̀ rọ̀bíyà níbi àwọn tọ́lọ̀wọ̀n ọba ṣe ìrìntàṣẹ́dọ̀ bí àfọ́àrìhì ìgbàkọ́lọ̀wọ̀n ọba ló dá gbogbo nǹkan olódá wa náà olódá gbogbo ànábí ọlọ́run látòkè délẹ̀ olódẹ̀ ń pèsè gbogbo nǹkan jẹ dáàmú fún ìkọ́kọ́ gbà bẹ́ẹ̀ látọkùn ẹni kíyàn sọ jáde lórí ahá ẹni kíyàn dẹ̀ ṣiṣẹ́ sọ rípe iman agbọ́rọ̀ rí pé a ń sọ jáde lẹ́nu nítò gbàgbọ́ yẹn mi sí takáyé bọ́ Bákanáà jẹ́ kó rí lẹ̀ bẹ́ẹ̀ nínú ọkàn yẹn kan mí ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí sọ àti tó ló wà lọ́kàn náà

ẹni táàsì al-ma'bud la ma'buda bi haqqin illa Allah ìtàpẹ̀ ní islam ni ẹ̀hùn lẹ́yìn tó ti gbà fọ́lọ́n pọ́lọ́n ló dá gbogbo ayé ló dẹ̀ ń pèsè gbogbo ìtàfẹ́ ló dáwà olófúwa lẹ́mí olófúwa lójú olófúwa létí olóni gbogbo nǹkan tó hù jáde nínú ilẹ̀ olólàwọn odò ńláńlá olóni gbogbo nǹkan yìí lẹ́yìn yẹn wá tún gbà pé òun nìkan

tẹ́bá ti lè mú tí ẹ̀ntẹ́ jókò ń bí ẹgbẹ́ ọkọ̀ kọ̀kan láti lọlé ẹ̀ntọ́ ti lè mú tí ó yẹ tán wá níbi ah rárá àṣẹ ààrẹ yẹn agbọ́dọ̀ tẹ̀lé kódà kó la ẹ̀bùn lọ ẹ̀wọ̀gbẹ́lẹ̀ tún la ẹ̀bùn lọ agbọ́dọ̀ tẹ̀lé àbẹ́nìkan wá sọ fún wa pé ṣe mẹ́mí ni bàbá ẹ̀ ìbẹ́lẹ́dẹ̀ lòun náà ń jẹ yìí kó má jẹ́ mi ìbẹ́lẹ́dẹ̀ nǹkan kan ó dẹ̀ kírun ṣe ń tó jẹ́lẹ́dẹ̀ máa wọ́n náà ni jẹ́lẹ́dẹ̀ ah alọ́lọ́run wá ní ká máa jẹ́ ṣẹ̀rí bàbá àti ìyá jẹ́ lágbára tó yẹn ẹ̀yàn ọ̀rọ̀ ti ní ká máa rúbi sáwọn bí wọ́n ti ní ká tẹ̀lá jẹun rárá ò wọ́n

orí tí o bá takòtò ọlọ́run bá ti nínú ẹ̀ ẹgbọ́dọ̀ ló ìtumọ̀ ẹni pé àgbẹ̀ kankan borí àṣẹ tọ́lọ́run wàlbàrọ́ bọ́wọ́ bọ́sẹ̀ kúrò níbi títún asosiétì kan mí ọlọ́run kò sọ́lọ́run mí àwọ̀rọ̀ máa ronú wípé ẹ̀rí bó ṣe wàyẹ náà ká má kàn dúró lórí pé ọlọ́run mùsùlùmí nìkan náà ni gbogbo ẹ̀ náà ọlọ́run náà ní gbogbo ẹ ìgbà fún ẹni nígbàgbọ́ ẹni <laughs> rárá o ṣíríkù lélẹ̀ ẹ̀ torí ẹni tí ìsìlámù bá yé wọn ní kìnkan ní ìṣàdó àfẹ́kò ìṣàmí tí ìsìlámù bá yé ẹ wàá mọ̀ ẹ pé ṣíríkù ni kó máa bìlí fún gbàdégún tó wájú ẹ tó wá lóò ìṣàdó àfún ẹ

torípé ẹ tó ń jẹ́ ìsìlámù la ṣàlàyé ẹ̀kalẹ̀ yìí o tíyàn bá ń tà ṣàlàyé yìí tíyàn bá fi ń practicalize ẹ̀ láwùjọ wa ayé pẹ̀ lórúkọ mi. Wùlé iná sọ Tọ́lọ́dẹ̀ sọ fún àwọn ẹni tànádẹ̀ rẹ̀ pé iná sọ́láàtì. Wọ́n ló sún kí. Tó ní kí wọ́n ṣàlàyé fún mi Wọ́n ló sún kí. Àtẹ́ra mi tí mò ń pa tọ́lọ́ ní kí n bí ṣe

lèmi náà fi ń fẹ́ náà kẹgbà fún ń tá pẹ̀ ní islam nìyẹn tẹ́yàn bá ti mọ definition islam àti jẹ́ mùsùlùmí gidi ònira má tẹ́yàn bá ti mọ definition islam kó lóun lòun fẹ́ ṣe ń tó ń jẹ́ islam gangan o lè jẹ́ mùsùlùmí gidi wà á kàn wà nínú islam lórúkọ kọ́ṣọkọ̀ṣá pọ̀ nínú ẹrù ẹ ìyẹn ní ká kọ́kọ́ lọ sọ́dì dáadáa náà ilé ìwá ní yàtọ̀ tó wà láàárín ọ̀gọ̀rọ̀ mùsùlùmí tòní àtàwọn mùsùlùmí tàná mùsùlùmí tàná wọ́n mọ̀ sí mọ̀sílámù dáadáa torí ẹ̀ wọ́n juwó jù sẹ́lẹ̀ wọ́n mọ̀ sí mọ́ táwọn ṣe ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tòní ọ̀pọ̀lọpọ̀ mọ̀sílámù oníkàlùkù náà kàn ń lo ti díẹ̀ oníkàlùkù náà kàn ń lo kẹ́ kéèkèé ti ti ẹ̀ mo rò pé kò sí tó burú ta bá rárá ìsìláàmù kọjá tó ń sọ yẹn ọ̀rọ̀ òṣèlú kọ́ lọ̀rọ̀ islam báyìí la ṣe win election tó lọ ẹjá sí apply this method níbi tẹ́lẹ̀ rárá ọ̀rọ̀ tayé nìyẹn ọ̀rọ̀ ẹ̀yọ́ ní dìbò lélẹ̀ yẹn but àwọn tí wọ́n community chairman community yà ná strategy tí wọ́n lò rí tí wọ́n fi láǹfààní àti rí àwọn àwa tó ní àwátà ìṣẹ̀gbàjọba mo rò pé kánú ṣe báyìí àwọn ní ẹ̀sẹ̀ kìtì fílẹ̀ mú oríṣiríṣi àjẹ́ ìyẹn wọlé níbi nǹkan tayé ṣùgbọ́n bí nǹkan tẹ̀sìn ọlọ́run tí ṣẹ̀sù Islam yìí kò àwọn tó dẹ̀ ń bí ìṣúrí lára mùsùlùmí lónìí tẹ́bí rò pàá bára wa jà. wọ́n máa nànà kún máa ní ọba jàbó. àwọn tó àwọn kọ́kọ̀

ẹ máa sọ pé bọ̀t jẹ́rìbọ̀t yẹn ó máa ń ba jùmọ̀là jẹ́ ni ó máa ń ba sẹ́ńtẹ́ǹsì jẹ́ ni bọ̀t wọ́n náà lọ́wọ́ ní kíní yóò dá ó ní bọ̀t àwọn scholars kan wà nípàtí ó ti kan mọ́mọ́ sáàtù kan tọ́jú náà ti ṣe tán it's even a doctor it's even a professor and so fucking word. ṣé àwọn ènìyàn ṣé sàhábì ni ṣé ànábì ọlọ́wọ́ ni

ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ yẹn alọ́rọ̀ ẹ̀sìn ni pé ẹ̀tún ní àwọn nǹkan mí tẹ́yìn tó gbé kalẹ̀ tẹ́yìn pè lẹ́sìn ẹ̀tún ti bẹ̀rẹ̀ tí ẹtí ń lọ torí pé kò sí tó kọlu àwọn tá ń pè ní Yẹhudi àti Nasara kọjá pé wọ́n ń ṣe ohun tí ò wá látọ̀dọ̀ Ọlọ́run tí ò wá látọ̀dọ̀ Ọlọ́run tí wọ́n kàn jókòó àgbélẹ̀rọ ibi tí wọ́n ti ní ìṣù náà nìyẹn أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ويا المسلمين سواجه وأنبلوا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين mẹ́sẹ̀jì wa ta fẹ́ kọ́kọ́ fi lọ́lẹ̀ fún wa lónìí ni pé ó dẹ̀kọ̀ ló fi sílìmì káàpà ẹjá wọnú ìsìlámù tán yányányá ó dẹ̀kọ̀ ló fi sílìmì káàpà ẹjá wa fojoojúmọ́ ronú pé àmọ̀gbàtẹ́lẹ̀ ẹjá wọnú ẹ̀tàn pátápátá pẹ̀lú bọ́lá Ẹjẹ́ ní àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá lánàá, wọ́n ní bí a bá fẹ́ jẹ́ ọ̀ṣàká kó jẹ́ ọ̀ṣàká, ní a bá fẹ́ jẹ́ òṣòkó kó jẹ́ òṣòkó, ọ̀ṣàká ìṣòkó, iléyàn ọ̀pọ̀ jẹ́ ọmọ ènìyàn. Wọ́n ní pátápátá làá tó bá kó mùsùlùmí fẹ́ ṣe jáwọ̀ fún mùsùlùmí ẹ́ ìwọ kan náà lájọ kírun láàárọ̀ yìí ó tún ní wọ́n tún padà pàdé ẹ̀kọ́ wọn náà wà náà tó gbẹ́jọ̀ lẹ́kọ̀ọ́ ah but ilé yẹn kọ́tọ̀ Lagos ni ah ẹni <laughs> àwọn àṣálẹ̀ Yorùbá wa dẹni tẹ́lẹ̀ ká eradicate all those things mi sì lè mi gáfà àrí ẹgbẹ́ mùsùlùmí ní ajọ́ ṣe láwọn ni a tún padà wá rí ẹkùn wọn náà tún lọlé ọlọlé ọdún ìjọ kejì iléyá lẹba tún bẹ̀rẹ̀ sí lọ fi ìdí ara agbó lọ́lẹ̀ oní bàbá ìyá alára agbó ni ẹ̀ẹ̀dẹ̀ kọrí ìrùn wọn ẹ̀fẹ́ parẹ́ nígbàtẹ́ alẹ́sọ́rọ̀sọ̀rọ̀ ìyá rẹ̀ tó bá ń máa lè tí ó tẹ̀lé bàbá ńlá rẹ̀ àti yá ńlá rẹ̀ àwá ìwọ ni wọ́n wá sọ pé lára tí wọ́n fẹ́ máa fi dáyé rú dẹ̀sì rú máa mi pé wọ́n fẹ́ gbogbo nǹkan pìlẹ̀ lọ́fẹ́ condemn. Ṣé gbogbo nǹkan ìpìlẹ̀ gbogbo ẹ̀ lọ́fẹ́ ní kò dáma àwọn òdẹ̀kọ́lé alámọ̀ àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí o ọ̀kọ́lé alámọ̀ o ilẹ̀ aláwọ̀dẹ̀ láwọn kan pìlẹ̀ o wọ́n wá gbádá wọn wọ́dà díkí mọ́ o gbogbo àwọn ọmọbìnrin wọ́n ti jọ níṣòkòtò pọnpọ́rán gbogbo òdodo obìnrin ló ti kúta lásìkò yìí ìpìlẹ̀ àwọn yáwá tàná bẹ́ẹ̀ kan o àwọn ọmọbìnrin tò ní òní ìró mọ́ o wọn ní bùbá àwọn ọmọ wọn lọlé ọkọ lónìí wọ́n ti gbàgbé ìpìlẹ̀ bá wọn yára tànà wọ́n ṣe lọlé ọkọ táà ní rójú ìyàwó tó máa dáṣe òfin borí tó fi máa tẹ́rí kodò láàrin agbobi tó bá fẹ́ jókòó sí àwọn tó ní ó ti makeup òjò gbọ́dọ̀ pa àdánwò dé àwọn máa sẹ́jí gbẹ́rẹ́rà ẹ̀wà nídà ṣe pèbí ló ń bọ́ afẹ́ pa ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá rẹ̀. Yorùbá lórí bí sí lè mi ká àpàtà ọ̀rọ̀ wà látẹ̀tẹ̀lẹ̀ fún wa jẹ́ ìmọ̀. Ọlọ́ ní ẹ̀tẹ̀ lójú ọ̀nà Islam tẹ́ bá fẹ́ ṣe ẹ̀wọ̀ tán yẹnyá. Látẹ̀tẹ̀lẹ̀ ọ̀rọ̀ fún wa jẹ́ ìmọ̀. Ẹ má tẹ̀lé lánàá èṣù. Ọlọ́ni sẹ́rí ṣètọ́ ọ̀tá tó fojú wọn ní fún yín. Ìsìláàmù nìyẹn.

ó yára láti sọ ní di onímímọ̀ ó yára láti ẹ̀sọ́sèyàn tó dodo láti jẹ́ kíyàn mọ bó ṣe kíyàn ṣe bẹ́ẹ̀ náà ni ló tún jẹ́ pé a great scammer ni a great intruder ni social media ó yára láti bà ayé èèyàn jẹ́ tẹ́ bá jókòó ti báyìí tẹ́ bá bẹ̀rẹ̀ sí wo àwọn oríṣiríṣi ṣubuhad ẹlùmí àjókòó lè máa ná presentation báyìí ẹ̀ lọ e ní mọ́ ah, ah wọ́n lẹ̀ Ha ilé yìí sọ̀rọ̀ ó dálá hàn àwọn ẹ̀ o ewu tó fi ń wíra wọn wọ́n gbé kalẹ̀ ti tẹ̀lé lọ tẹ́ bá súnmọ́ àwọn ẹni mímọ̀ kí wọ́n bá yín gbogbo tó sọ yẹn kí wọ́n fún yín ọláhì torí ń

tí ò pọ́sí òkè gbogbo ajẹ́ mẹkáníkì ọlọ́run pín fún ni ṣùgbọ́n mi tó ní bá wà náà àti ṣíṣà àdìjọ́nà ẹwà pẹ̀lú ẹgbẹ̀ máa ṣe lọ tí ọwọ́ wà níbi kan tó mọ́ ń pa ẹ̀ bèèrè lọ́dọ̀ àwọn tó mọ̀ ọ́ lámọ̀ dojú torí gbogbo oníṣọwọ́ náà ló gbádùn ṣe gbogbo ni wọ́n gùn àtẹni tí ò dáadáa wà fake doctor wà fake lawyer wà àbẹ́ẹ̀ O mọ́kéwò ó nìwé ẹ̀rí lọ́wọ́ èrò pọ̀ lẹ́yìn ẹ̀ bọ́lúwà sí pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n màdàrú ni adàsílámù rúmẹ lọ́wọ́ ó wá ní wọ́n yàtọ̀ láàrin pé ó jẹ́ mùsùlùmí àtàwọn tó jẹ́ kèfèrí a máa ẹni tó bá ń jùwé ìsìlámù gangan fún ẹ a máa wá pìsẹ́ntẹ ní ẹ fún oníkókókó àwọn aláṣejù àwọn oníkókókó rẹ̀ bó ṣe máa sọ fún ẹniyẹn wọ́n náà máa pìyẹ́ Yes, mo ń wo náà pé kí ní ẹ ti lè jù bọ́ ṣe ń sọ ìlọ. Aláàkúlò fi rílì ìlàjẹ̀lì ló lè fi rílì ní. Torí ẹ̀, alá ẹ̀fẹ́ ti kẹgbọ́. Aláàkúlò fi rílì ìlàjẹ̀lì ló lè fi rílì ní. Gbogbo action kan tí ò bá ti ní evidence kò ní fún nínú àkùnrin àkùnrin àti bí wọ́n bá jẹ́ ní bí wọ́n wà فجنبه وحذره فإنه بدعة Àtàwọn kan bá gbé kalẹ̀ wá bá wa nínú ẹ̀sùn dámù lónìí, tàwà tírèsì ẹ̀ tí ó wà tírèsìbù, ààrẹ kọ̀lẹ́sì pé àtọ̀dọ́rọ̀ olójú wá, ààrẹ nínú àdísà náàbì náà, ààrẹ nínú àrùkùnrán, ọjà Wọ́n àjárí oòrùn sára fún nǹkan yẹn ò. Báyìí lọ́wọ́ bí ní ẹjọ́ rẹ̀. Àdádálẹ̀ lè kìí tẹ̀sí wa. Ọjọ́ níbi wọ́n àjárí oòrùn báyìí nàgbò bí ní ẹjọ́. Ẹwà pé táà Mùsùlùmí kìí fi ṣẹgbẹ́ ẹnikẹ́ni láyé. Tó fi já pé ajídi Mùsùlùmí láàárín Mùsùlùmí ò tún gbọ́dọ̀ máa ṣẹgbẹ́ bàbá ẹnikẹ́ni. Òní pẹ́sìn ti ti wa ẹ̀sìn ti ti wa ẹ̀sìn tó lẹ́rìí ni Àlùkùránì àtàdé ìsànlọ́bẹ̀dà bí iṣẹ́ sí sọ̀rọ̀sọ̀ kìí ṣẹ̀sì ìròrí ẹ̀tọ́ bá ti wá nípa náà wá válù alkùránì máa tàà válù àdísà náà lè máa sọ̀rọ̀sọ̀ nǹkan ṣe wá nìyẹn وإن جميع البدع لا شك أنها Dárí gbogbo ń tàà pínlẹ̀ àdájálẹ̀ pátáláyé. Láàrín tàbí ṣùgbọ́n bí pé. Lọ́lọ́ wá tèbí lílú wa máa fi ìrìnà fún àádùn. A nọ ní òkùnkùn ní pẹ̀lú Lọ́lọ́ wá tèbí lílú wa máa fi ìrìnà fún àádùn. Ẹ̀sá

torí ẹ fẹ́ gbà ó lọ́wọ́ àwọn èèyàn ibi tàbí ní problem nìyẹn tó fi jẹ́ pé bá ti ṣàlàyé tàà pé ní islam lè ní ẹ máa rí sí islam àwùjọ díẹ̀ ló ṣẹ́kù láwùjọ lẹ́ni tó ń ṣe islam jù Alábìsára sọ́lám ní àti alẹ́nàájú zamanu. Wọ́n àkókò kan bọ̀ ọbẹ̀ èèyàn láyé. Alẹ́nàájú zamanu. Àkókò kan bọ̀ ọbẹ̀ èèyàn láyé rú àtìkò yẹn láti wà báyìí. Alábìnrin asábìrù fi hìm aládìnìhì kàlẹ̀kọ́ àbìdà alábìnrin. Alábìnrin ẹni tó bá díẹ̀ sí ẹ̀mú gbà náà, tó díẹ̀ sí ẹ̀mú dáadáa tó ń bójú tẹ́ ìsìláàmù ẹ̀. Sọ́bí òfin ìwọ̀n aládí ní èyí. Tó wá ṣe sùúrù tó ní faradà pé gbogbo yóò kó lè ṣẹlẹ̀. Gbogbo wàhálà yóò kó lè dé gbogbo oríṣiríṣi fìtínà yóò kó lè rí nínú ẹbí níbi iṣẹ́ ládùúgbò tó ń wà. Òun máa ṣe òun wà faradà ni òun ò ní digress. Òun ò dẹ̀ ló máa máa ṣe lọ ẹni tó bá lè ṣe zúrù yẹn nírò àsìkò yẹ pátá náà lè sọ yàlẹ̀kọ́ bí ti rálẹ̀ lè jẹ́ mú rí náà ah ìfaradà ńlá ní ọ oníkàlùkù náà bá ti jókòó yẹ kíkàlùkù náà bẹ̀rẹ̀ sí flashback kó tó ní pẹ́lú omi náà padà láǹfààní àti máa rí súnà ṣe dáadáa nínú fámílì ẹ̀ ẹlòmí tẹ̀jí fèsì ogun lọ́wọ́lọ́wọ́ wọn tó ju ẹ ti rí wọ́n ti tírẹ́tẹ̀ ẹlòmí ìpẹ́ ọmọ fánúgbà ẹ mọ́dọ́mọ̀ ìyá kan àwọn ẹgbẹ́ ìdíje sọ fún ní pé tó bá sùn ọmọ dáná sùn gbẹ́ lọ gbégbó jù ákàwà mọ́lé Allahu Akbar Allahu Akbar ọjọ́ ti rí wọ́n ti sun jìlì bàbá wọn sísà rẹpẹtẹ wọ́n ti sùn ní kọ́bọ̀ ẹlòmí wọ́n ti ti ẹlòmí mẹ́wọ̀n àwọn pẹ́rẹ́ntì ẹ ti gbé wọ́n ní ọmọ àwọn bọ́ṣẹ́ máa lọ pìrìsẹ́ntì kéèsì yẹn ní polisi jọ wọ́n ti gbá àwọn fáàmì kan tí tó fi máa wúlò fẹ́ bí wúlò fáwùjọ wọ́n ti gbé àdáàfà lọ́fọ́lọ́pàá halẹ̀mọ́ gbé wọn lọ títì mọ́lé ẹlẹ́ báyọ̀ ọmọ wa jẹ́ ẹlẹ́ sùkẹ̀yàn ọmọ wa sí wa káàfà ọzọ kó dẹ̀ mílò ìṣẹ́mọ̀ ìwó lẹ́fẹ́ ká tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ni ó dá tí mọ́mí bá fẹ́ tí dáàdì bá fẹ́ ọmọbìnrin tó wọ́n jòkòtò tó wọ́n ṣí mí tó ṣírálẹ̀ tó ṣáyàálẹ̀ ládùúgbò kò ní pọ́lẹ̀ pẹ̀lú àwọn pẹ́rẹ̀ntì ẹ̀lẹ́ mẹ́lẹ̀lẹ̀ ń gbọ́ta àwọn bí wọ́n bá wọn jà tí mọ́kàn àdúgbò ní kálukú akáàkiri pẹ̀tẹ̀rẹ̀ pé wọ̀kúwọ̀ tó wọ̀ pé ṣe sọ́rẹ̀ ẹ̀dí ọmọ olóṣòyì ọmọ òkú ọ̀pù yìí irú múra wèrè wórè ìyá àti bàbá mẹ́lẹ̀ lẹ́yìn ní tọ́gbógun tàwọn ọmọ ẹ̀ láwùjọ lónìí ẹwà lọ́wọ́ ẹlọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tọ́lọ̀ ń bá ní káwọn padà sí pìlẹ̀ bó ṣe yẹ ká padà nínú Islam wọ́n jìlì bá bọ́wọ́ nìkọ́ọ̀ wọ́lá dé ogun dé ó máa mọ́ ọkùnrin mẹ́rin wálé márùn mẹ́fà méje mẹ́jọ wọ́n máa tó ń pàwọn ní àfúnfẹ́ ni rárá tó bá tọ́kùnrin bá ti kọ́kọ́ dé bá a kọ́kọ́ wọ látòkè délẹ̀ lókè oníṣòkò lókè yẹn náà ló máa mú wá sí mọ́ àwọ̀ ọ̀fọ́wọ́sí wọ́n dẹ̀ fi lọ gbọ́wà sí àwọn ẹ̀ o lè lọ́bá àwọn bí ẹlọ́kọ̀ wọ́n kú lè ṣe Allahu akbar látàzàlù tọ́lífà tó bí ní ọmọ ti zọ ìrìnà ẹ̀lẹ́fẹ́ ìlà ẹ̀tọ́ ọmọ ní fọ́sálà mọ́ Àtàyàtì àrùn lọ mọ̀ kàtàlìkà ọlọ́njọ́ ìmẹ́ àti jáwà nínú wọn tán máa pàdé ọlọ́run o àwọn tàbẹ́ ròyìn tí a bá ti wà nínú wọn olórí ìrìnlẹ̀ náà o wọ́n ní àwọn tí wọ́n ń sọ yìí ti òdodo lẹ́yìn rẹ̀. Láyé tó mọ̀ mà ní kọjàlá ọ̀rọ̀. Temptation kọ̀ọ̀kan ò lè wá sọ wọ́n jẹ tó máa sọ pé ẹ̀wò no ẹ̀wò ọlọ́run mi mú kú kí àláti ṣe ìgbà tí ó jẹ́ Gbogbo ẹni tó bá kó yẹgbẹrẹ bá wọn tó dà wọn láàmú tó fi sí wọn kò ní kó nira bá wọn kọ́ padà wá náà wọ̀ ní múra sẹ́sùn wọn. Àtàyà àti ìyàmú òun wà wà mú mú kàdálí àwọn èèyàn máa sọ pé ìjà ti wá bọ̀ wọ̀ lára àrùbá ìbílẹ̀ àwọn pẹ́lẹ̀ntẹ́ ti wà ókè tó ọdún kò lọ kò lọ máa lọ́wọ̀ jáwò kékeré ṣúkì yẹn náà lọ ní ṣúfẹ́ sí reléṣe ni lúkàtí ọdá àjúkàtí mọ́ọ̀n ló dẹ́sù ti tó pọ̀ àwọn àbúrò ẹni wọ́n tọ́jú náà àwọn ẹ̀kọ́ ẹni wọ́n tọ́ àwọn aráta àwọn pẹ́lẹ̀ntẹ́ ń ṣe dáadáa sí wọ́n nìkan nínú fámìlì ohun tí ń rẹ̀ ṣẹ̀ ó bàtẹ́ ó ṣe jẹ́ ó ní bọ́lọ́

ó ṣe tán university bàbá ẹ̀dẹ̀ wà connected bàbá ẹni tí ò bá ti lọ́jẹ́ ṣòkò tó yẹ kanlẹ̀ gbogbo àwọn èèyàn tí mo mọ̀ tí mo fi lè connect ẹ̀ mi ní connect ẹ̀ tó bá dẹ̀ fẹ́ fẹ́yàwó mi ní tẹ̀lé ẹ lọ bàbá ẹ̀dẹ̀ wà ókè kan very rich person adẹ̀kàn mí ìtura báyìí ibà àtẹnìkan nínú àwọn ọ̀yà alábẹ́kúta alọ́bá wọn lé àṣíwà àti fún wọn títí títí títí bàbá ní nǹkan tó máa sọ lọ ti sọ yẹn àti àníkọ́ bọ̀yá máa lọ ṣàdúrà iṣẹ́ máa lọ ṣàdúà ẹ máa lọ ṣàdúà kọ́lọ̀ wọn rọ bàbá yìí lọ́kàn kọ́lọ̀ nìkan ló lè rọ wọn lọ́kàn kì í ṣe nítorí orí tẹ fẹ́ rí lọ́dọ̀ wọn nìkan ní kì í ṣe pé ìyọ́nú wọn káwọn náà jẹ́ gbẹ́sìn yẹ kan tara ń ṣoríire kọ́ máa máa padà máa lọ pẹ́ntẹ̀ sí lọ́dà tí ò dá lójú àwọn ọ̀rẹ́ wọn tó kù gbọ́mọ mi gbà tó gbẹ́sìn dé báyìí báyìí báyìí báyìí lódì ọlọ́run pẹ̀lú àánú ọlọ́run bàbá yẹn ò gbọ́mọ yẹn wáṣẹ́ o ṣùgbọ́n mi tó dáa ju tí àwọn ọrùn kan tó kó fẹ́ kọ̀nẹ́tì ẹ̀mọ́ lọ́dún náà ìbẹ̀lẹ́ lọ́n para wọ́n ṣe fún ọmọ náà ọlọ́hìlá azim bàbá náà wà láyé lè náà wà láyé bàbá yẹn wà náà tó ń jẹun ọmọ ẹ̀rọ ọlọ́wọ́ báyìí jíjẹ tààrà fàwọ́lọ́dì yá ìrùlẹ̀ hápọ̀ hàtímà wà gẹ̀lógún Àwọn ọ̀fẹ́ ní ṣòkòtò tó gbò sókè. Ọjọ́ wá rẹ̀ onínìkọ́. Oníjì bá onínìkọ́ nínú ilé wọn. Wọ́n wá padà wá gbà, ara wọn wá balẹ̀. Ṣùgbọ́n tó pẹ̀lú ẹ̀ máa fi kún fẹ́yìn brọ́dà lónìí. Ara brọ́dà náà balẹ̀, kò ṣe gánagánà. Brọ́dà mìíràn tó bá mú súnà délé, kò ní fi wà rékún. Tó bá má gbọ́yé ìsìlámù gidi délé, kò ní fẹ̀kọ́ kún, kò ní lọ́rọ̀ rẹ̀ lẹ́nu gọ̀rọ̀gọ̀rọ̀ ìgbéraga àfojúdi mọ́tòmọ́tò àbí kó ti máa sáré lọ pé mọ́mí pẹ̀lú aṣẹ́sẹ́ wọ̀nyẹ́ iná lè máa wọ̀ báyìí ẹ nínú mùsùlùmí tẹ̀bá rẹ̀ sí kínú ọ̀wọ̀ káfìrì káfìrì dẹ̀rẹ́ iná ni ó fẹ́ sẹ̀rẹ̀ mọ́mí pé kí wọ́n jẹ́ káṣọ wọn balẹ̀ kó kọ́fà ọgbẹ́ ẹsẹ̀ wọn kọ́bà lè lílá dáàrùn

káfíwà rẹ̀ kún ọ ṣùgbọ́n tó bá wà lórí òdodo yàkùnlẹ̀ hak òdodo àgbàrà òdodo máa lékè ẹwọ ẹwọ ẹwọ ẹwọ lẹ́tẹ́rẹta yìí àwọn kan yọ gbóngbò àti kùmọ̀ sí Islam ẹwọ bọ́lọ́nṣẹ́ fi wọ́n ṣẹ̀ sí ọwọ́lọ́nṣẹ́ tàṣírí wọn lẹ́tẹ́ ẹwà la jókòó ẹ máa ṣe tí ká máa ṣe tiwa lọ́bá parapọ̀ àwọn tán istislam àwọn tí wọ́n ń bọ̀ nǹkan oríṣiríṣi náà àwọn náà yọ gbọ́ngbà tó kùmọ̀ istislam ẹwà ọgbọ́nà ṣe máa máa ẹ̀ tó ti gbogbo ọgbà ọlọ́yìn yá ìlú lè ha kúrò ìrìnàkàtì máa wà lóòrò ọ̀fíọ́lá ọba búra òdòdó ló máa lékè ẹ̀yẹ máa kúrò ní òdòdó wọ́n yíó kí o lè mú tẹ́jìrí kúrò náà bìlá tẹ́kíwà kódà kí àwọn orientalist kí wọ́n máa tapọ̀ dáhùn jù bẹ́ẹ̀ lọ. Àwọn ilé ẹ̀jẹ̀ ló ní kèmí jù àwọn kèmìrí àdúgbò wá ní ìdà. Àwọn rẹ̀sálì ní àwọn kọ́ yunifásitì wọ́n ṣe èmi oríkìrí. Wọ́n wọ́n hàrùkùnrán ọ̀tẹ́ ìsìdẹ̀ ni wọ́n. Wà ní kí o lè mọ́ bẹ̀jìrí kú náà bí látẹ́ kí wá. Wọ́n pẹ̀lú ẹ̀ náà wọ́n jẹ lọ àwọn àgbàrà rí pé á ah, ẹ̀sìn yìí. Wà kí o lè mọ́ bẹ̀jìrí kú náà bí látẹ́ kí wá. Ìsìláàmù kìí máa jẹ Arab maid wàláì ká ní kìí ṣe pẹ́sìn ọlọ́wà ní ìsìláàmù ní mélòó ní mélòó lágbára tàà mùsùlùmí nàìjíríà ti ẹ̀ ní ẹjá mílíọ̀n ìtàkàmí ó gba àwọn ẹyàwó tó ti wà nípò ńlá lórílẹ̀-èdè yìí tọ́jẹ́ mùsùlùmí ẹ̀sọ irú àdójì tí wọ́n ní fún islam fáwọn mùsùlùmí ẹ̀sọ àwọn tí wọ́n ṣe fún ọdúnjẹ́ gbòógì ah ká ní kìí ṣe àwọn ni ọ̀lá oníkàlùkù wọn ìtófin tó jẹ́ ìjọba ológun wọ́n ṣe ìjọba ológun wọ́n ṣe máa ṣe ni ìtọ́jẹ́ alágbádá ọ̀rọ̀ bá ṣe fẹ́ ṣèjọba tí wọ́n lọ́wọ́ áfta mùsùlùmí wọn máa sunkún pariwo títí títí ni ṣùgbọ́n torí pọ́lọ́n ló ní islam fúnra ara ọlọ́run lókọ̀ ọmọ ọmọ gbé agbára ẹyọ síta pé ó yá ó yá bọ́ ṣe fọ́ ọ̀gbó tó apá àwọn ọ̀ka láàrín àwọn yahmi ọlọ́ba tó nílé yìí ó mọ̀ mọ̀ ṣe máa dáàbò ẹ̀bò apá àti ọ̀ká àwọn tó ń gbógun bọ̀ wá kàábà yìí pẹ̀lú erin àwọn tó ń bọ̀ yìí kódà kí èèyàn tó tàn nílá tán wá lùyàn pa wọ́n tó wá mú ẹrin bọ̀ rọra yí padà kúrò jẹ káàbà ń lọ wà ní inna lil bayti rabban bá ni ọba tó ní ọmọbọ̀ ìṣe máa protest ẹ̀ èmi lọ́ntì ṣọ́lọ̀ wọ́n wá protest káàbà àwọn tó wá ń jọ kí náà nà kí Ọlọ́run bá ní kẹjẹ máa fi agogo ẹni rẹ̀ gbé òkúta wá jìnà ọlọ́dẹ́ àti ní Jahannam, ọwá já kùtùkùtù bí koríko tẹ́sí jẹ́kù. Bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ Islam ṣe rí lónìí, ìdínà lè Ọba tó ní ìdámi wọn bó ṣe máa protect ẹ̀, ó protect ẹ̀ látàrá tèlé, á protect ẹ̀ lọ́la. Gbogbo ètè yóò káwọn tàbí máa ṣe, wọ́n tí àbá gbogbo owó eh, orílẹ̀-èdè, kan

Àwọn àníṣù bá gbáàmù ti kọjá bẹ́ẹ̀. Àwọn kèfèrè tànọ́gbọ̀n pàápàá tó jẹ́ pé ìṣin ọ̀kọ́ kú ni wọ́n, wọ́n ṣe wọ́n ṣe tì. Ká máa dìbò àwọn kèfèrè tò ní tí wọ́n lójó <laughs> Ṣìbá fẹ́ pàdánù náà. Ló fi jẹ́ pé tó bá ṣe ó dogun ó dogun náà ní ọ̀rẹ́ di ogun. Ìgbà wọn tẹ̀ ní ọ̀lá àwọn lójó abẹ́lẹ̀ náà ti bá wa jà wá. Wọ́n pọ́n pọ̀wọ́ sáà oríṣìíríṣìí àwọn ààyè. Wọ́n blọ́ọ̀kù akáàkiri gbogbo káwọn bọ́sọ ní social media kọ́ wá tápà mùsùlùmí kọ́ wá ní adúrótápà níyàn afẹ́ wáìpì kúrò lórí orílẹ̀-èdè ẹgbẹ́ ẹ̀mí wọn gbé àwọn náà kún jẹ́ táwọn bá fi lè sọ́rú ẹ̀ báyìí èrò ọmọ bọ̀n láti rìn ládùúgbò yìí wọ́n nílè jáde nínú ibi tí wọ́n bá fi wọ́n sí tí wọ́n gbé pẹ̀lú pé ọ̀rìn tí ìjáde kan táọ́láyà ní gbangba yìí náà ẹ̀ríkà àyà wọ́n jánà ẹ̀dẹ̀ drive dé interchange kó tó di pé brọ́dà mi tàjọ wá ẹ̀kẹ́ náà kí àsìsí tàbí gbé mi débi tàbí jọ débi àwọn áfì láti rìn a lè rìn láti gbò chief mọ́ Lagos sílé nígbàbí tó wù wọ́n àwọn chief mọ́ wà ní gbogbo ìlàta ẹ̀wà àwọn lọ́ndábọ̀ mi láti ẹ̀sọ́ ẹwọ̀n ará bí tí wọ́n ti ẹgbẹ́ ogobi tó ń kọ́bọ̀ tó ń kàtà àbí tó máa rẹ̀ ń bà wọ́n ni. èyí tọ̀bí torí pé ń tàà ń ṣe ẹ̀sìn ìfọ̀kànbalẹ̀ ọkọ̀tọ̀ ọmọ dẹ̀ balẹ̀. ẹ̀wọ́n mọ̀lá àti ah, wọ́n ní kílẹ̀ǹtì ẹ̀yẹn ọmọ rí bílíọ̀n gbà lọ́wọ́ ẹ̀lú mọ́tí àwọn ṣe rú ẹ̀ ìdẹ̀ ṣe pá gbọ́wọ́ láwọ́ iṣẹ́ àwọn olókọ́ gọ́ọ̀mẹ̀ntì kan tọ́wọ́ àjọsọ pá àwọn jọfẹ́ ṣe gọ́ta tọ́wọ́ sọ ó sókè táwọn aládùúgbò náà wá ń sọ pé ìmọ́mì àṣà jáde àwọn àwọn ìṣerú ẹ̀ àṣírí pọ̀ lórí pépà gan tí wọ́n fọ́ gbò àwọn kọ́ntrátì tàn ara bí ń gbà tán gba kọ́ntrátì bílíọ̀n tí wọ́n dẹ̀ níṣẹ́ kankan lọ́dẹ̀ ń dẹ̀ bá ti owó sáwọn oríṣiríṣi tí wọ́n ń kọ́ ìkánjẹ́ òní Kaduna ló ti lọ gba contract láti láti ilẹ̀ Yorùbá ń dí lọ contract ní Kaduna ọmọ kan nínú ara bí ẹni ẹ̀ẹ̀ká ní òfin ẹni contract billion kò dẹ̀ ṣe nkankan kò ṣe nǹkankan ìròyìn ẹ̀kan Wọ́n láwọn mọ̀ lórí. fọ́lọ́run tó kọ̀ wá sí. kò kí ṣe sí fi máa mọ Àbújá àbí sí fi máa mọ Èkó àbí sí fi máa mọ Ẹ̀gbá àbí sí fi máa mọ bí Ìlọrin àbí kan ni wọ́n mú ní South Africa ní ọdún mélòó sẹ́yìn nípa ìjọba Jonathan kan ni ẹ́ kí ni wọ́n kí ló lọ ṣe ọlọ́kọ́ ammunition pẹ̀lú private jet ìròyìn tí ò ṣáà ṣe fọ́ ọgbò ní kálíbí ló ti ṣẹlẹ̀ ní wọ́n lè kọ́ fà ìlú òkèèrè

kò sórúkọ mùsùlùmí kò sí mùsùlùmí kankan nínú wa ìsìláàmù máa ní kí wọ́n ní ìsìláàmù kí náà wá mùsùlùmí ẹjá wá bọ́ àwọn mùsùlùmí ká wa wí ká ara wa ohun tó fà tó fún ara bí láyé jẹ tó fún ọlọ́rọ̀ sọ ni pé ògiri wá lanu wallahi ọ̀tún ọ̀tún bẹ́ẹ̀ àwa gbọ́jú ní ìtàwà gbọ́jú sábúlé ti wá ìsírí kí ní fọ́lọ́run èyàn máa jú ibi tó ti wá lábúlé ti wá egbò kí n kọjá wájú ilé bàbá wa ó máa lọ gbẹ̀yìn ìpìlé ní ọ ìgbónú kó máa lọ gbẹ̀yìn ní ọ a ń bèèrè kó a máa lọ gbókìtì wájú mọ́sánásí wọ́n rìn lọ́tọ̀ ní ọ wọ́n ti dáwà mọ̀ tó bá ti ń ṣe nǹkan ọmọ máa rìn tó ọlọ́tọ̀ ni àánà ń lọ sí wa wọ́n ń kọlù wá ń kọlù wọn ọmọ bára wọn pípa bàbá wa tàná dúró tán pẹ̀lú òfin ọlọ́run nígbà táwọn àfáàtì nínà ti ń bèèrè aṣẹ́gún egun tó máa ń pín lọ́dára tó lókìkí wọ́n ní ìdí aṣẹ ọfẹ́ fi ṣe ògùn òkìkí wọ́n ti ń bèèrè lẹ́kẹ́ṣàn pò kátà sí apẹ́tọ́ fi gbẹ́bọ́ lọ́ọ̀kóríta كيف النجاة إذ الحياة تفجرت Ibi tí yàtọ̀ tí wà láàárín Mùsùlùmí àti Ìsìláàmù nìyẹn, láwùjọ tí wà lẹ́yìn, pẹ́pà nàíjà àti báwo la ṣe fẹ́ nàíjẹ̀ lè. Táwọn ẹbá ará tọ́wà rí wá rí gbogbo àdókò àmà fojú bẹ̀rù wà. Kẹ́ ìfàlẹ̀ jẹ́ ẹ̀tẹ́ ìlẹ̀ àyà tó dàgbà ìjára ẹ̀ wọ́n a ti kí ọpọ́ pàtì kan lọ́dún kan ẹni tàwà ti kí ọpọ́ pàtì ẹ̀rọ ẹ̀wà jẹ́ pásọ̀ olùṣọ́ àdùsàn ọ̀rọ̀ tí kéèsì ẹwà police station ni mo fi lè sọ tó dẹ̀ tọwọ́ ẹ̀bọ́ ń gbà tọwọ́ bá a ń gbà tí mo wá lọ bá tán sọ́fà apádà rí pé property tẹ́ta fún wa yìí àwọn kan dìbẹ̀ wọn náà wọn náà ah ẹ̀rì ilẹ̀ tí mọ́dúrọ́sà àwọn rí pé ibi tẹ́ta fún wa àwọn kan dìbẹ̀ wọn náà wọn náà wọn bá lẹ́yìn fẹ́ ṣíṣẹ́ máa dáwó padà ní abẹ́ máa lọ sẹ́sẹ̀ àwọn ẹyẹ bóyá ìsì san wọn tán nígbàtọ́ máa fún mi lésì wọ́n ní bó ṣe wà yìí òun mú àwọn èèyàn ńláńlá o àwọn àfá ńláńlá táwọn jọ ìsẹ́jì iṣẹ́ fúnra wọn kí là ń sọ yìí àwọn àfá ńláńlá ó bá dárúkọ àfá kan fún lóòtọ́ wọ̀ wọ́n hìlàsì ó bá ní ṣe mọ́ lágbájá àwọn jọ ìsẹ́jì iṣẹ́ fúnra wọn ní o ó ń gbaṣẹ́

tó di gbogbo ẹ̀bá àá oya ẹni ọdìṣọ́ ọya ọya ọya ọya ọya à ọ ní ọ́fíìsà jẹ́ ọ́nà ọ̀n ṣe kọ̀kọ́ tán lójú ìjọba ìjọba ló ń pè ní ọya ọya ọya ọya ọya Gbogbo àwọn ẹni tó mọ̀ yẹn wọ̀n

Kọ́lá ah! wá máa blé mẹ́rin kò bá máa ti dárúkọ wá fún ẹ̀. Kọ́nà <laughs> gbé èrè àyàn, ẹ́ẹ̀! Àdíbù ẹ̀yẹ̀ náà dún ní àlànà ṣẹ̀yẹ pán. Bá àlàjì fẹ́ láwà mùsùlùmí ti dìzáì ayé fáwọn èèyàn. Àdíbù ẹ̀yẹ̀ náà dún ní àlànà ṣẹ̀yẹ ẹ̀sìn wa òṣòlò dín òun ni pé ká jáwọ́ ká bọ́ bọ́sẹ̀ kúrò níbi ṣírík ká gbà pọ̀lọ̀ nǹkan ni àwọn mùsùlùmí ò ní ìjẹ́ gbogbo wa lámọ̀ ni wọ́n mùsùlùmí ana méjì ń jà sípò ìmáà ó padà wá já mẹ́nìkan lọ́wọ́ alásàtí náà méjèèjì ìtò ọjáwọ́ lọ́wọ́ wà fẹ́ kírùn ibi tó ti fẹ́ kírùn báyìí náà jọmọ́ wọ́n sọ pé ìmọ́mọ̀ ẹ̀ṣẹ́ súrẹ́ máa ti lé bẹ̀yàn à ah, kí lẹ́ṣẹ̀lẹ̀ wọ́n náà ti fi kọ́kọ́ sábẹ́ máàtì ẹ̀ẹ́fẹ́ fẹ́ kírùn ìmọ́mọ̀ bá ti ah ìmọ́ náà bá ká aṣọ sókè ló bá mú bà jẹ́ ìjáù ìjáù tó ní ìwèrè sílé láti ní títà àwọn náà nílẹ̀ ọyá ẹgbẹ́ ẹjọ́ ń pè ń lọ Inna Allah لينذر كبيري ويجزي ما دون ذلك لمن يشاء Ìgbà táwà tá fẹ́ sọ pé ẹgbọ́ ṣíṣe òsìn nílẹ̀ ọ̀sìn ti wà tí ìsìnbọ̀ wá tako ìpìlẹ̀ rẹ̀ gọ́gọ́ ló wá takẹbọ, ó tako ìpìnkà ní kan lọ́n, ìwágbára lọ síbò mí lẹ́yìn ọ̀dọ̀ Ọlọ́run. Àfà ló wá jókòó ti àṣírí àtàbí a máa ha lọ́wọ́

Inna Allah la yakfuru an yushraka bihi. Wọ́n láwọn àbá tẹ̀ níbi lè sí. Inna Allah la. Ọlọ́wọ́ bá ní dájọ́jọ́ wọn ọlọ́run. Láàáyá bí bí wọ́n yóò jẹ́ ọjọ́ ní ẹ̀ẹ́. Ó ní forí jẹni tó fi nǹkan mí kún ọlọ́run tó ń pè lọ́lọ́run tó ń pè lágbára. Kí mo máa dúdà dálé ṣùgbọ́n wọn a máa borí jẹ ẹ̀ṣẹ̀ mí tó yàtọ̀ tẹ́ gbọ́ fẹ́ni tó ń bá fẹ́ borí yẹn náà jì ní o. ìdí kí bí láàrín mọ́kàndé tọ́lọ́tọ̀lá àlàmbà ìdá.

Ìhun tó ọ̀rán táwọn èrò sí síwájú rẹ̀ náà. Ìlà àtọ́sẹ́lẹ̀ náà ni pẹ́lẹ̀ in ashrakita tó bá tún fi Tó bá Tó fi nǹkan fi nǹkan mí tó ń Yáyásẹ̀ pé òun ṣáájò ní òun jẹ́ òun tí bẹ́rẹ́ òun pọ̀pọ̀. Lẹ́yìn àjọ́ láìn àṣírákìtà ọlọ́ni tírí ànábì dàrẹ́tì ní sáànábì ọgbọ́lọ́ ti dojú ọ̀rọ̀ kàfà wa láìn àṣírákìtà ọlọ́ni tírí ànábì bá fi lè ṣe bọ́ láyán Ìgbàtọ́lọ́tọ́ ẹ̀ fún ìdí ànábì rẹ̀, tàwà lè mìta lẹ́yìn. Wọ́n látẹ̀kú náà nínú ẹni kọ̀ sí rí. Ọlọ́ni kọ́dà wọ́n tí máa bẹ nínú ẹni òfò. Wọ́n látẹ̀kú náà nínú ẹni kọ̀ sí rí. Àpé tí ààrẹ orílẹ̀-èdè bá sọ fún gọ́ọ̀nà stéètì kan láàrin orílẹ̀-èdè bá sọ fún gọ́ọ̀nà kan pé tàbá fi lè túṣẹ́ ẹrù tààrí pé dàbáṣán wà nínú owó tààtà ìsẹ́ látàbújá òun lẹ̀wọ̀n tí wọ́n bá fi lè sọrú ilé ìfúnni di ààrẹ tààrẹ bá fi lè sọrú ilé ìfúnni di gọ́ọ̀nà state tí a pé kí sẹ́mà lókọ́ gọ́ọ̀mẹ̀ntì kó lọ sójú kò tó ẹ̀gírí ni torí àṣẹ tọ́lọ́un kò sójú ìsájú bẹ̀ẹ̀

ìròrí ẹ̀ nípa ẹbọ ni pé kíyàn fi dí Ògún lélẹ̀ àbí kíyàn náà máa lọ Ọbàtálá ó rí gbogbo alẹ́ ẹ̀nìkan ni tán pẹ̀lẹ̀ ẹbọ gbóòtùmọ̀ ẹbọ sọ́rọ̀fù min àníwáàrin ìbádátil ghayrillah ìkan nínú tó bá yẹ́ tó jọsìn nìkan náà tààfi sin lọ́hun kíyàn wá darí ẹ̀ lọ́sọ́dẹ̀ tí kìí ṣọ ni àdúrà ṣíṣe ìbádà ni Ọlọ́run tó bá fi sí pé o tó lọ nígbàgbọ́ pé tíyàn bá fi ilé ìpínlẹ̀ tó bá pè owó dé ah election ló ń bọ̀ yìí tíyàn bá fi lè fẹ́lẹ̀ ìkẹ́lẹ̀ tó bá fi lè fi sára ìbọn olè kanyàn ayà magbára magbàbí ni ọlọ́nà ń bẹ̀ kókó ṣọ́wà gbogbo òṣèrò yóò gbogbo wà láyé ń kó lè máa bọ̀ ọ́n jí ni pé ní lásìkò táwà yìí àsìkò tí àwọn káwọn bá ní ìtìjẹ́ kọfẹ́ gbìyàn báyìí bẹ́ẹ̀ ebíkẹ́ ó dọ̀fẹ́ ọwọ́lẹ̀ báyìí yẹ̀pẹ̀ náà rí ọ́ndà ó ti lọ ó lásìkò ìsìn àwọn àrárá àwọ́ onídìí gbogbo yẹn àwa mùsùlùmí àwa onídìí yẹn Allahumma inna na fi tó fi bí ọlọ́run lé sọ́rọ̀ àpà lórí jẹ́ kí náà náà máa ṣe fún ọ̀nà bá ní tèrè sáwọn àpààrẹ bóyá ọlọ́pàá láwọn tó alọ́ọ̀kan yìí bí o lè ní wọ́n àkútẹ̀ ẹ̀mọ́jútù tó bá ti ń dábdọ̀ tó dínú ọlọ́ọ̀kan Allahumma finahum bima shi'ta Allahumma inna naj'aluka fi nahurihim wa na'udhuka min shururihim ń táà máa ṣe nìyẹn àwọn ò ní dípà ń sùn bá ti sùn ó ti gbà pápá ọlọ́run káàtí mú àwọn tó fẹ́ jẹ́ kọ́sọ́mà wá bá ẹniyẹn ó fẹ́ bèṣù lọ́wọ́ ẹniyẹn tápẹ̀lẹ́ bọ̀ ojú gbogbo ráǹkà yìí náà lọ ìnígbàgbọ́ nípa nǹkan kan pé òun ló lè lani ló lè dáàbòbò ni lẹ́yìn ọlọ́run ọlọ́run ni lára àwọn ẹbọ nìyẹn ẹ̀yin èkó epo sípù lọ́dọ̀ ń jọ̀dọ̀ wa lọ ẹ̀ ṣe wá fúru jẹ́ni báyìí lónìí àwọn èkó gbáradì o Ẹja ìyáfúdí kìbì ní tẹ̀síláàmù mi náà yà bá sí.

tí wọ́n fi bẹ̀rẹ̀ dáwà wọn. Káàkọ́lù ní ìlànà jẹ́. Òyà ká ní pọ́blẹ̀mù mọ́ ní jẹ ọ̀rọ̀ ìmọ́lọ́nlọ́kan. Àwọn mùsùlùmí ẹ̀ká ni ẹ̀dì ìṣẹ̀lẹ̀? Táà mùsùlùmí bá ń ṣe ìtúnú ààrẹ wa, àbá ń ṣe léyá wa. Àwọn tí kìí ṣe mùsùlùmí láwùjọ wa, pàápàá jùlọ àwọn kìrìsẹ́nì, wọ́n máa ń bá propagate ní tàà ṣe kọ máa kàn wọ́n ẹ̀ ní gbọ́ pásọ̀ náà tó lórúkọ kọ máa pariwo pé à ah, àwọn mùsùlùmí kódà àǹfààní pàtẹ́ kan fún wa ìyàwó mi tà rárá o ń sọ yẹn ilé ìyàwó tó ń bọ̀ yìí àbúrò mi tó ń tẹran ó méèkì pọ́kì tó pọ̀ gan rárá o ṣùgbọ́n kí ni problem àwọn ọmọ ya mùsùlùmí jẹ́ pé tí christian ti bá ti ń bọ̀ ẹ máa máa gbá júmẹ́sì lórí social media wọ́n lè jẹ́ jẹ́ christian wọ́n lè jẹ́ jẹ́ christian kí ló burú ló jẹ́ christian kí ló rọrùn lákàyè yìí Kí ló kàn yín pẹ̀lú bẹ̀rẹ̀ tí ó kúrò láwùjọ? Àárín nàmà tàwíìdì. Àìgbàgbọ́ yìí tàwíìdì ló kàn yín pẹ̀lú kẹwàá láwùjọ tó kàn yín. Àlọ́lọ́lá jà áà. Àkókòlẹ̀ àkókòrò níbi tí ó kàn yàn. Ìyá olóògbé jìbì yìí. Àìgbàgbọ́ yìí lámú mi lọ́lẹ̀ àkọ́bá àti. Ẹ̀yin wá ń pọ̀ ẹ̀ ń bá ń pọ̀ wọ́n ń tẹ̀ ní ìjìlá rárá. Àbẹ̀rẹ̀ ìgbà tẹ mọ́ lọ́run lẹ̀

sallallahu alaihi wasallam àgbà tó dé sàádì ní sí tó rí tí àwọn alárúbá kan àbí àwọn Pakistan kan kí ní kàtàwà ní lẹ́gbẹ̀ẹ́dì sọ mú sìgá ṣe wá tó sìgá mú jàhárá ó jẹ́ lóṣọ́ jàhárá dì ní islam tẹ́gbẹ́lẹ̀ omi ní sí kò nírò ní bá ṣe mọ́ bá ṣe ń ṣe ẹ̀sìn bá ṣe mú ẹ̀rí ó ní àwọn afásúnlẹ̀ dí Nàìjíríà ní sí ohun tó máa rọ ìkọ́mọ̀ Imam nìkan náà ṣe ní Allah liman hamdah nígbà rọ́bà náà hamdu. Wọ́n rọrùn Saudi, wọ́n rọrùn Saudi. Àfáàyí ọkùnrin kí ti gbọ́ ohun ìmọ́mù nínú Mike àdídàṣí tó máa rọ máa. Ọjọ́ tí àbúbá kì

ألا إنما wa nínú ẹ̀sìn ìtàkì máa mọ́ tó fi máa kílẹ̀ tí wá dáadáa. Òun ní kákọ́kọ́ gbàgbọ́ ìtọ̀ àti nígbà tánà bí ìran àwọn àbá dìde lọ́pìnlẹ̀. Ó rán mọ́ àrùn ní jábà lọ sí Yaman. Kí ló ní kó fi bẹ̀rẹ̀? pẹ̀lú tàhídù ni. Ìmọ́lọ́ ní kó fi bẹ̀rẹ̀ dáwà fún wọn ibi tó jẹ́ kí wà àti ti bẹ̀rẹ̀ lónìí kọ́ ti sábà ń bẹ̀rẹ̀ nígbà mọ́ kí ẹ̀mọ̀ ya wà láàrín pé fún irun tọ́fíìkì báyìí. fàlá tó ṣe káàpì láàrin ìbínà láti ìyá tàbí láàrin ni o. wà á ní wọ́n. o má kírun gan ó ṣàbàlí fún ẹ̀kọ́ òkú tó bá tún ṣẹbọ pẹ̀lú ìsìlámù. Iná rí láti máa gan-an. Tó káàkiri dànù ló yẹ máa jẹ fún ẹ. Wọ́n ní wà àrùn mẹ́. Ìbá tó wá sàfàdé kí ọkùnrin sọ pé òkú wá kí òkú sàfàdé ayé asọ́lẹ̀ yẹn wáyé. Torí ẹ̀, eléyẹ jẹ́ ìpìlẹ̀ ńlá táwa ọ̀gọ̀rọ̀ àwọn mùsùlùmí tó kú ọ̀gọ̀rọ̀ àfà tó kù ọ̀gọ̀rọ̀ àwọn ayá mùsùlùmí tó kù wọ́n ti di ẹlẹ́bọ̀ ọ̀ tẹ bá bèèrè iṣẹ́ wọn àfà lè ṣe a ní iṣẹ́ àfà ní kí ni iṣẹ́ àfà yẹn iṣẹ́ àfà ta gbọ́njú bá tánàmì sọ̀rọ̀ ta pé ó

Ìyánu láàrí bá nílè máa rí òbí máa àkọ́dá lè máa lè. Ẹja tó bá sí second stage. Amínì àláàlè àmínì àárọ̀. Ìsìn àmúfẹ́ jẹ́ ọjọ́ Júmà tá ń kírun, ìrun àkójọpọ̀ wa Júmà ọlọ́run tẹ́ bá ti kínú tán pẹ̀lú àwọn ọmọdé àti ìsọ̀rá kẹba àwọn bọ́lọ̀ bá jẹ fẹ́ràn wa tó kú ní ìbọ̀dínláàyè wà tí kò rọrọ̀ àjẹ́ sí ìrọ̀ ọlọ́run tẹ́ bá ti kínú tán ẹ̀tún bọ́ sórí ilẹ̀ ẹ ṣùgbọ́n sọ́ọ̀sì wo ni èyí tí ń rówó mùsùlùmí tò ní ìbọ̀lọ́ tí ń rówó ṣe wà. àyà àti yànnà alẹ́ ti zamanu. mùsùlùmí tò ní ìbọ̀lọ́ tí ń rówó tò ná àwọn mùsùlùmí tàná àwọn sàhábà. àwọn máa ń kí èsì sọ́mọ ẹ̀ṣẹ̀ àwọn obìnrin tó ní kò tó tó kàn wọn ọkọ tó bá wọ́n wálé ìyàwó rẹ̀ máa yìn ní òbá lọ jalè òbá ìgbìyàn gbé òbá ìwọ́n ló mọ̀ kọ́ṣàbá ti mú ẹ ṣàwà fáà ló láyàtíyánná lánà sí ìzàmánù láàyò bá lè máa rí owó náà padà trace zakanti ẹ̀ bí 15 million ní tóbi ní ẹbá pariwo ariwo tó pa kìí jáde pé kí ló sọ́pọ̀ mi débi irú ilé ọlọ́run báwọn láti rẹwà lè jọun gbogbo táà jẹ́lájá àti àrà ọmọ ní rárá o ọkùnrin ìtẹ́jú ọkùnrin ìtẹ́jú tẹ̀ ìtì ó tó tó yìí kí ni wà mọ́ lára ọkùnrin ìtẹ́jú ẹ̀rí pẹ́ fún ẹ̀nìyàn kí ṣe ẹkùn pé kí ló sọ́kùnrin débi haram Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí, Mùsùlùmí lápẹ́ra wa, àwọn agbọ́dọ̀ jẹ́ aláṣàjẹ́. Alábìnà àkókò kan pọ̀ àbá àwọn èèyàn láyé. Láyé bá lè mọ́rí òbí máa àkọ̀dá lè máa. Alábìnà kí ni business tó ń ṣe tó ń mú wálé wá fún ẹ ṣé halali ni àmì ní haram àbọ̀ tí ló ń tà àbí tẹ́tẹ́ ni irú ìwò ló ń ṣe tó fi rówó bá ṣe ń pọ́lọ̀ ní tàbí máa jámùsùn ní gidi ni pé ibi tó bá ti ń wọlé fún wa tí kì bá ti ń ṣe ọ̀nà halali ẹjá ti ti ya owó ọ̀nà halali lẹ́sẹ̀kẹsẹ̀ káyà close ilẹ̀kùn bẹ̀yẹn

mùsùlùmí ni wá anú tó ń dáàbò bà wá ẹ̀mí ń sọ kò dẹ̀ síbi mi ti ń sọ tó wẹ̀ ò bá ti mọ́ mo fọ́lọ́ ń bẹ̀ má donate owó tí mo sì wa má dẹ̀ fẹ́ mi náà lówó má fún mi lẹ́bùn ọjọ́ tí ọlọ́wọ́n bá ti ní gbogbo àfáà lè sọ gbogbo àwọn ìmọ̀ọ̀mù káàkiri ká lè máa sọ káàkiri bẹ́ẹ̀ ẹ̀rí pàwọn tọrọ jí owó pé lábújá àbẹ́ tó jówó stéètì kan kó àbí sínẹ́tọ̀ ni àbí gọ́ọ̀nà kan ní gbogbo tó ẹkọ́ fi ṣe project tí ò fi ṣe tọ́wọ́ àrọ́kọ̀ tọ́ fún àwọn èèyàn lọ́kọ̀ tọ́ fún àwọn lówó tọ́ fún àwọn lóríṣiríṣi nǹkan ẹ̀rù á bà wọ́n tọ́wọ́ ti pé àwọn tàbẹ́ lọ fún náà rí tàbí láwọn lórí ẹ̀sìn wọ́n sí náà ká má gbówó ìwọ̀ lọ́dọ̀ àwọn ẹni pé orí wọ́n á pé ṣùgbọ́n pàdé pọ́ ní kálukú dákẹ́ pé ó lówó haram alálìdà tó jẹ́ لا تزول قدم عبد يوم القيامة حتى يزال عنهم أرجي فيما أفنى. Àwọn bèbè sọ́ni náà rí sí pé ìjọba ìjọba èèyàn ní kúrò wájú ọlọ́run kó tó máa dáhùn àbẹ́rẹ̀ yìí. Àní ọmọ orí bí máa fọ́nà bò kílẹ̀ ní ẹ̀tọ́ lé lórí. Wọ́n á tẹ́lẹ̀ ìjọba bí máa fàádà. Bákan náà ìmọ̀ tó ní láyé báwo ló àwọn àfáà náà lónìí àwọn sọ̀hábà tí wọ́n ní mọ̀ lọ́dọ̀ ànábì lánàá. Sọ́kútà ọ̀rọ̀ jẹ́ aláàánihù ọlá àwọn bí wọ́n ṣẹ̀ sí ní ọ ah! Kọ́dà ọ̀pọ̀lọpọ̀ ilé kẹ́ tó kú tọ́pọ̀lọpọ̀ bá kú lè kẹ́ ó ní ìsìn oníkàlù tó náà ń kéde kéfẹ́tẹ́ nínú ọba ti fìdè mọ́ àwọn ah, ìbìbẹ̀ sáyé owó dé, ọlá dé, kọ́nẹ́tọ̀ dé, èmi náà lọ jù mọ́ mú yúwa. Wọ́n ìmọ́ pàgán ohun ṣùgbọ́n ìyàmẹ́lẹ̀ olóòlò ìmọ̀ta ní bọ́jẹ̀lẹ̀ òun kó tó bọ́jẹ̀lẹ̀ òun pọ̀ tó ọlọ́mà bí wá ń pẹ̀lá rẹ̀. Wà má lè yí títà ooo. Ọbí máa ń fọkọ̀ ó. Bákanáà owó ta ní láyé dúkìá ta ní ìrìn àìná kìta gbába ó. Ọ̀rọ̀ ìkàtọ́ta wọ̀ sọ́rùn. Bọ́lá tí ó wó ta. Ìrìn àkìta gbába ó. Bọ́lá tí ó wó ta lè rà á. Sọ fún wa ti rówó níbòlò Fàájírí fi máa bò láàá. Ẹni tuntun ní máa gbẹ̀rẹ̀ kó máa gbẹ̀rẹ̀ sẹ́gbẹ̀ tàn kalẹ̀ pé ṣe wọ́n rí bẹ̀ ṣá. ń bí mi lálẹ́kẹ̀ àmọ̀ pé níbo ni mo ti rí tí mo ní láyé tí mo fẹ́ ṣèṣì rẹ̀. Ṣé sẹ́nu mi tọ̀rọ̀? Ṣọ́nà ẹ̀tọ́ ni kò kéré kí ló jẹ ní sùn lónìí kí náà fún ẹ ta ló fún ẹ ní nǹkan ọmọ olókún ẹ kó máa pé ọmọ yahoo kan tí ó wá sùn wọn tí bàbá rẹ̀ ṣe yahoo àbí tí ààrẹ ń tọ́tí lọmọ ti lọ gba bisikíìtì jẹ lọ́wọ́ ẹ̀ agbọ́dọ̀ ṣèwádìí káwọ̀ pé ń bolọmọ wá ti rí ohun tó jẹ bolo rówó ọ̀nà máa dìdàkudà ká béèrè láti kékeré ní mùsùlùmí tí ń kọ́mọ rẹ̀ lẹ́sìn ṣé bàbá tó wọn náà jí kò lè rí kọ́mọ̀ wá mú pẹ́ńsù ní pẹ́ńsù wálé àbí báàrò ní báàrò wálé kó wá gbádà pé òní mélè lọ́lọ́dà kan máa kọ́mọ̀ ẹ máa rí padà lọ́wọ́ ẹ tọ́jú ẹ̀ ha gbọdọ̀ sí bàtà yìí alọ́sibàgì ń fáyìn gan ó gbádà lọ́wọ́ ẹ̀ àbúrò ẹ̀ tó lọ sí túbọ̀ míì ó lò fún yẹn ìwọ̀n lè rí lọ́wọ́ sí ẹ̀ ìlọ́lọ́ lọ́tàbúrò ẹ lọ ọwọ́ ń wá lọ́sibàgì Allahu Akbar. Kí ni bàbá àti àti fún àwọn ọmọ yẹn ó lè láàmù tí wọ́n kọ̀kọ́ wa ẹ̀. Wọ́n á jẹ́ máa láàá. Bákan náà, ní àwọn kíyàn tó kúrò wájú ọlọ́run. Ọlọ́run olórí iṣẹ́ oríṣìíríṣẹ́ ìyàní wọ́n ń ṣe àwọn èdè ọmọ jìnà sí nǹkan tí èdè àmọ́ ìyàwó lé ń ṣe àwọn ọmọlẹ́rẹ̀ ń ṣe à ń sọ̀rọ̀ àmì kan tó ní àwọn yunifásitì rẹ̀ máa ń rò gbọ́n jì jìnà àwọn sẹ́kọ̀ndì ọmọ bá Allah Akbar ṣẹ́dà bí i olóde lè lọ ohun tó dà lẹ́yìn lè kí ló fa ọmọ ní bọ́dì ìyá rẹ̀ bẹ̀rẹ̀ ọmọ tí ò sí lè ṣiṣẹ́ owó biskit débi tó wípẹ́ ṣiṣẹ́ owó aṣọ tó wọ̀ tó fún pínpín lára ìjọ tí lé bá lẹ̀ ìdárun tán wẹ̀ náà àwọn abẹ́rẹ̀ sí máa ti kagúnra wọn lára ṣe ìsìláàmù lélé yẹn tẹ́ẹ̀dẹ̀ practice nínú ilé yẹn corruption bẹ̀ láti inú ilé yìí illegal sexual intercourse bẹ̀ láti inú ilé yìí nínú tàn mọ́ yẹn ìfòsù ara wa àwọn tàjóbi báwo la lu ara wa kí ló gbó wa anábìsọ̀rọ̀ sára ó ní sọ́rọ̀tù húd àti àwọn ayá rẹ̀ àwọn ni wọ́n sọ mídò kó báyìí kìí ṣe pápá tí wá dédé ìtumọ̀ rẹ̀ pé alkùránì lànà ti ń kà ọ̀rọ̀ ni tìláwà ni ààrẹ ni ohun tó mú àgbàdé nìyẹn àgbàmí lónìí ohun tó sọ́dọ̀gbó tọwọ́ fi ń pọ̀ tí gbogbo ara fi ń gbọ̀n tó tó obìnrin rẹ̀ wọ́n dáadáa tó ní ṣe ní ṣàárẹ̀ ti fi dí ara ó ti ṣe gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ jìnà ìní gẹ̀rẹ̀rẹ̀ ọtí nira yìí ṣe islamu nìyẹn àwọn àtànà ẹ̀fọ́ ti dàgbà tó wá máa bẹ̀rẹ̀ ní báyìí wọ́n ti ṣẹ́kó ọdẹ̀ lọ sí mọ́sí àtẹ́jọ́ 90 1 plus Allahu Akbar tò ní ń kọ́ ọba ti fẹ́ràn ẹlẹ́jẹ̀ jẹ́ ó ti fi jà tó jẹ́ ó ti fi ọtí ó ti fi lu ẹgbú ó ti fi kí àgbọ́ oríṣiríṣi àwa mùsùlùmí tọ̀ ní ẹjá mọ́ntà ń ṣe ẹ má jẹ́ kí ìsìlámù gbọ́tọ̀ káwa náà wá gbọ́tọ̀ káwa rò pé ìsìlámù tàwọn sọ ábàtà ànájọ́ ọlọ́run yàtọ̀ sí ìsìlámù ti ní o káwa ní àwọn ẹ̀rọ ìtọ́kùsọ bí ìdálẹ́ oní bá délẹ̀ sàódì tó bá gbádùn dé tẹ́lẹ̀ ní bá délẹ̀ sàódì tó lọ kéwà ilẹ̀ lárúbá kan tó bá dé tó gbádùn dé àwọn èèyàn máa sọ fún láwùjọ ń bí tọ́lá àwọn tó dé náà tí ò bá nínú ọkúnlẹ̀ ọkọ̀ bá rọ́ọ̀sì ìtọ́lọ́run bá ní kó tẹ́ tó gbádùn dé pẹ̀lú àkídà tó lálàáfíà ayẹ́lẹ́mà tó ń fi ọ̀gbẹ́ni nàìjíríà lọ wà yóò sútà níwọ̀n o ẹlẹ̀mínà kẹrẹ̀ ilé lẹ́fẹ̀ẹ́ tó dára ti jẹ́ wá ní mo ti fẹ́ kúrò ní airport mọ́ náà ni mo ti dàkídà àwọn ẹlẹ̀ fún mọ́ mo ti nàìjíríà bá ti ọ̀gbẹ́ ní mo tún mọ́ bí tí mo ń lọ lórí ẹ̀mí tí kúrò lọ lọ́sí wáyé tẹ́ gbogbo kí náà láti ní ẹ́ Ọlọ́run sí kọ́rọ̀ tàbí sàn ti ní ọ́fíìsì kalẹ̀ ń lé ní. Wọ́n ti fún ní tó máa jẹ lọ́run, wọ́n ni kó dẹ̀ wọ́n mọ́ṣe máa lẹ́ṣì sára tó ń bá délé. Ṣé gbogbo ẹ̀ ló máa lọ́pọ̀ sí ní kọ́ sì máa sanwó oṣù ló fún lọ ní, tí wọ́n máa sọ fáwọn kan lọ lẹ́yìn tó kúrò lọ́run. Èmi ni máa lọ́wọ́ ojú ara fífún ara ní Nàìjíríà. Allahu akbar kabira. Wallahi, nǹkan ṣe àwọn èèyàn. Rẹpẹtẹ, rẹpẹtẹ. Ìsìláàmù wọlé mọ̀ ṣe ìsìláàmù nìyẹn mùsùlùmí rẹ̀ ìsìláàmù rẹ̀ mùsùlùmí mi ló ní gbọ́tọ̀ ní ìsìláàmù gbọ́tọ̀ ẹwájá tún wò lábàrá ilé iná opportunity gbogbo àwọn àfẹ́ẹ̀sì ní pàápàá jùlọ gbogbo àtọ́lọ̀ bá ní ká láǹfààní àti lè máa sọ̀rọ̀ ṣe wà sí gbogbo àtàwà tún ó máa kéré ni ó máa pọ̀ ni àwọn èèyàn ńláńlá kọ̀ọ̀kan máa gbọ̀dọ̀ ní kálukú akọjá bóyó bóyó connect mẹ́wọ́n wé ọ̀dẹ̀dà ni mẹ́sẹ̀jì wo ló ń pàtàkì máa èèyàn ó fẹ́ lẹ́tà sáwọn ọba kákàkiri kí náà náàbí kọsí ní lẹ́tà tó fi ránjá sí wọn asìlẹ̀ tẹ́sì bismillahirrahmanirrahim ìkànnì lẹ́tà kagbọ́ ní muhammadin alábi látọ̀dọ̀ ẹrú ọlọ́run ti ṣe muhammad bó ni àbíbí láàrin wa zórí ẹni tí ń ṣe ẹrú ọlọ́run ọba sídẹ̀ ń ṣe òjíṣẹ́ rẹ̀ Sàlámù ní aláàmà ní ìtàbá ẹ̀lẹ̀ òdá. Wọ́n ní àlàájú ọlọ́run kó máa bá ẹni tó bá tẹ̀lé ojú ọ̀nà ọ̀tọ̀ ọlọ́run. A máa bá ẹni bẹ̀rẹ̀ pẹ̀lú àlàáfíà.

òtìjọba láyé òtìjọ lọ́lá òtìjẹ́ sí ìlú mọ̀ tọ́lọ bá tó wá ní kí dáhùn kún fún ẹ̀ àà lálẹ́kẹ́ àwọn tó gí lọ́lá Tí ọba Rome, sí Málíkọ̀ Habasha, bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n táwọn lọ́ba lọ́ba lọ́ba lọ́ba kákàkiri àlọ́dẹ̀ ṣe wà sí fún wọn ni ọ̀pọ̀ ọ̀sẹ̀ sí ni adẹ̀rí tó gbà islam nínú nínú ọni mọ́lùkù habata nàjáṣì òun gbà islam ń gbà náà ó dẹ̀ kú sórí islam dàbẹ̀rẹ̀ àkọọ́lẹ̀ pé ànábì kírun kọlọ́pùrọ̀gá ìdìsí lára torí pé kò náà fà náà ti gbọ́ngbà bàtánà wá gbọ́ kó ti kó ọ̀dẹ̀ wá sọ fún agbó kú oku yẹ já kírùn ọ̀wọ́ arókùn ọ̀dẹ̀ kírùn sí ara ń tààlẹ̀ fi kírùn látọ̀ gáyẹ̀tò sí yà pé kírùn sí ara ń gbà tó kú di kírùn lọ inú omi ló kú sí tí ẹ̀ táwọn fi lè kírùn sí ara nígbà tó wà wájú àtà àti olóòkú lára àpàṣẹ máa kí lórí ìdúró bẹ́ẹ̀ náà yẹn alábi ṣe fún mẹ́lẹ̀kọ̀ habasha ìgbẹ́ni tó kí lórí lára ní ìlú kan tàtó ara àwọn jọmọ́ àkọsán náà tó wá kọ́ra àwọn jọpọ̀ tó tó wá náà náà tó fẹ́ kí tàbí ráwọn ráyè lọ àdádálẹ̀ ìdíjẹ́ ìṣe ìwò lẹ́rìí èyí tó fẹ́ fàyọ́ ni pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára wọn ààrẹ orílẹ̀-èdè bá dọ́dọ̀ ẹlòmí lónìí àà àti là ní mọ́sálásí wáyé ọmọ kí ó ti là ẹlẹ́hà ẹfọ́gọ̀balẹ̀ ẹ̀yùnmù ẹ̀yáwá owó ti dé ọlá ti dé tí mo tó fi jẹ́ pẹ́ ọ̀dọ́ ara rẹ wá ààrọ wá ti bá àbí gọ́ọ̀nà àbí sẹ́nẹ̀tọ̀ kan àbí sábà lókọ̀ gọ́ọ̀rẹ̀ lásán tọ́wọ́ àwọn àbáwá ti bà wọ́n báyìí bìlífù mùsùlùmí níbi mẹ́ntálítì tí ò gbádùn o ní pé àwọn ti dúró wọn ti dọ́lọ́nà ti dọ́lọ́rọ̀ lára wọn àwọn òní rí wọn ní rẹ̀ tán fẹ́ ṣiṣẹ́ lọ lára ẹ̀ táwọn tẹ̀fẹ́ kí àwọn náà ṣe ojúṣe wọn fárá mi. ẹ̀ṣẹ́ wà sáà ní ìlọ́pàá àwọn ọmọ yìí àti rẹ̀ ní ìsìnkú ìsìnkú ṣe ara wa ní àwọn ọmọ yìí tè báwọn lẹ̀ sí wọn ìsẹ́sẹ́lẹ́sìta ṣe àwọn yìí kírùn-ún ọlọ́wà fi ràn ọlọ́run àrípẹ́ ìgbà kí jímà yìí ọmọ ẹlẹ́ẹ̀kẹsàn lílẹ̀ sí irú ẹ̀wọ̀ ẹ́ ẹ̀sọ́bẹ̀ fún gọ́ọ̀nà tó bá jẹ́ mùsùlùmí sọ́bẹ̀ fún senate ìtí ìṣẹ́ mùsùlùmí náà nínú wọn tọ́lọ̀ bá ní kó láǹfààní àti gbọ̀dọ̀ yín kọjá tó wà ní jókòó bíi ti sọ̀rọ̀ ẹ pass message islam fún ẹ má máa pàbá sọ̀rọ̀ ìkìlú da ó ṣe kankan sílùú ó ṣe kankan sí community ó ṣe kankan fún àwọn àwọn mùsùlùmí tàná àwọn ànábí ọlọ́run àtàwọn sàhábà tó já àwọn èèyàn lẹ́yìn wọn islam yẹra àkọ́kọ́ mẹ́sẹ̀jì wọn fún ẹni bọ̀dì lọ́bá pàdé láyé ṣùgbọ́n mùsùlùmí tó ní ọ̀pọ̀lọpọ̀ nítorí kálukú fẹ́ mẹ́kì ni ohun ó bí competition ni ẹmọ ma gbọ́kú lágbájá lóòrùn lágbájá lọ àwòrán kọ̀ sí làkátẹ̀ gbé ń gò ní àwòrán ilé tó yẹ̀jẹ̀ kọ́ ilé yẹn báyìí tó bá wo mọ́dọ́sà ah mílíọ̀nù ti sọ̀kalẹ̀ síbẹ̀ tó bá wo nǹkan tó lágbájá ná

ti wá di pé competition ni ọ. Wọ̀nyẹ́ jẹ́ ẹ̀dùn náà. Àwọn èèyàn ti bèèrè orí lórí pé kí ní àmú náà bá dàdá. Ọlọ́pọ̀lọpọ̀ mo dúpẹ́ fún ẹtí nínú ọ̀rọ̀ àwọn èèyàn kan kí ó tẹ̀lé tó bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ àwọn èèyàn kan. Ìyẹ́ kọ́ ló kàn wọ́n. Ibi pé tèmi náà ní. Dúníà múná àbájáta wọn lè sálé náà ti jẹ́ ọ̀nà káyà máa rú di kú. Bọ́dà lè náà máa tẹ́lẹ̀ náà máa ṣe fàárí pé bọ́wọ́n ṣe wà yìí, wọ́n wọ́n ṣẹgbẹ́ sáwọn lókọ́ gbọ́bẹ̀ gbogbo tó bá lò ní lówó ọ̀ṣẹ̀gbẹ́ báwọn olóṣèlú ṣe ń ṣe fàárí sáàrí kan tó sọ ní jù ní pé òun lówó tó ju ti stéètì ní lọ bẹ́ẹ̀ náà náà àfá kan náà ló ní jẹ́ pé fàárí sáà náà dẹ̀ ṣe ni pé ẹrú wà òbítíbí tí wà lákàntì o gbogbo property tó ti ní ń tó wọ́d sí ẹni táà mùsùlùmí bùkátà sí láti jọ́tọ̀ pọ̀lọpọ̀ sí lọ sí sàwọ́dí lọ sí mọ́kànlọ́sí ilé mẹ́lẹ̀ ní ilé àdájà tààrà ilé ẹ̀jẹ̀ bá ń lẹ̀ property mẹ́lẹ̀ ló kọ́ kalẹ̀ ṣẹ̀bí tó fílẹ̀ tàbí ìṣòrí rẹ̀ náà ní Islam yìí ilé tó ní kálukú náà wá nípalẹ̀ ń fóun fẹ́ fi Islam lọ́nà fẹ́ fílẹ̀ táàfi wá fẹ́ jàfẹ́ sí tó yẹ pé oníkálukú kọ̀dẹ̀ ń jàfá fún ara yìí tó ní kálukú fẹ́ lu personality ọfin tẹpa ọfin buyò fún pàfínáìtì wọn ọ̀fin oh, pàfínáìtì wọn buyò kẹsì mọ́ ìsìláàmù àti mùsùlùmí tó ní nìyàn ìsìláàmù àti mùsùlùmí tó ní kọ́lọ̀ kó jọ kó tún wá ṣe tẹba wo ìdílé mùsùlùmí lónìí ẹ̀ nífẹ̀ẹ́ gbóòórùn ìsìláàmù ń bẹ̀ jùmọ́ra pẹ̀lẹ́ àbí ara ti pé obìnrin borí obìnrin kírun ṣùgbọ́n quality balele quality tó ẹka bá lára ìyàwó lé tó wà nínú ẹ̀kọ́ alùkùránà àtàdé sí wa ọláyìí ọ̀pọ̀lọpọ̀ ọkọ ti ṣàfẹ́kù ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ti ṣàfẹ́kù ẹ̀ ẹ máa bèèrè pé mọ̀lẹ́ sí gbogbo ilé ìjẹ́ ìjẹ́ yìí ṣẹ́sì islamu re àwọn alọ́pàá àti ìyàwó láwùjọ tá wà fọ̀rọ̀ ọlọ́run bá sọ́rọ̀ inú ìdílé tàbádẹ̀ ti fẹ́ kọ́kọ̀rọ̀ ọlọ́pàá ni ọdún tó ṣẹlẹ̀ láàárín ọkọ àti ìyàwó ìdílé ẹ̀ ṣe ìdílé ìsìlámù mọ́ kìí ṣe ìdílé ìsìlámù fọ́láwà rọ́bìkà láyé ominú ọkọ ní púpọ̀ káàkiri. Wàlá àwàrọ̀ ti jàdá yóò mi lóòrè. Ọ̀rọ̀ tó jẹ́ bá lélé, ọ̀rọ̀ tí wọ́n náà sọ yóò dáa, tó ní kíyàwó ẹ̀ṣẹ̀ yóò gbójú rìn. Yóò máa kí mú kẹ̀bí máa jàjà ọ̀fẹ́ ìnà Ọlá náà wọn yóò gbọ́lọ́gbọ́ lódodo rọ́ ni wọ́n ìsìlámù lásán lẹ́ẹ̀rí lára ọlá ẹ̀mọ́kọ́mọ́lẹ̀ ìsìlámù ìlàkùn òórùn pọ́lá tó Wọ̀lá bí alùkùrán nílá rọ́tùmù, alùkùrán tó wà lọ́wọ́ wọn, tí ṣọ̀rá sọ́rọ́ dẹ̀ fi kọ́ fi tó lé ní. Sẹba kan tó wà ní ẹ̀tẹ́lẹ́ fi bá sọ́rọ̀ nínú ilé wọn, ọmọ fi ọ̀bí. ṣẹlẹ̀ láàrin àwọn àti àwọn tó ṣẹlẹ̀ nínú ẹbí ní ilé ìwà tó wá sí jẹ́ pé ohun tààrẹ bí bá ti sọ àti tọ́lọ bá ti sọ ọ́nà máa fi ṣèdájọ́ wọ́n là no I can never allow you to pick my daddy to that bush <laughs> wọ́n láwá ṣẹlẹ̀ àwọn àgbẹ́kẹ́lá lè fi yanjú ẹ̀ ẹjá pè mọ́ ẹjá pàfà ẹjá àwọn ọmọ tó kún láti wá wà tó wà láyé bàbá mọ́ mẹ́gbá ní bàbá mọ́ máa wá wo dàfún pé ọmọ ilé ètò ní káàsìn fún sílé a máa tó fọ́kàn èyí pé sáàrẹ́bí sọ ìyẹn lóòótọ́ ilé iṣẹ́ ló yẹ káàsìn fún sí kò yẹ kó jẹ́ lé wọ́n ilé ètò ní iṣẹ́ yìí àwọn ilé tí wọ́n ní ilé yìí àwọn ilé àwọn ilé wà lára wa. Wọ́lá! Àwọn àti túnmù máa ṣe ní pé ṣe bá tí wọ́n sí lé lọ́sán sílé kan máa ẹmà gẹ́ẹ̀dì mẹ́sílẹ̀ tán ní máa jókòó tó lé ẹ̀. Ìjókòó tó lè lábúrú wọ́n máa jẹ̀fọ́ sí òjá ń bẹ̀ ní. Ẹni tí wọ́n sí bí náà. Ìsí ọjọ́ ló bẹ̀rẹ̀ pé àwọn ọmọ ọmọ ẹgbẹ́ ìlànà ọjọ́ tó wá sọ̀rọ̀ yẹn. Ó ti fẹ́ jẹ́ sílẹ̀ ìdíná, pẹ̀lẹ́ sọ fún ẹ, mo ní sọ fún ẹ, tí ẹnà bá takútọ́ ń bá fà ẹ̀wọ̀ wọ́ ìmọ́mù ẹ̀lọ́ olúurú ìtàn àgbàlagbà kíọ́kàtíù kíọ́kàtíù kíọ́kàtíù àdọ́dá kíọ́ ṣe ìgbọ́nà wàlá wárọ̀ píkà يحكمه فيما شجر بينهم Àwọn mẹ́ta nínú problem ta ní pọ̀ gan-an. Ó pẹ̀lẹ̀ àyè àwọn ìròyìn fọ́lọ́n gbọ́lọ́ lòdó, ó dìgbà tó pẹ̀lú tọ́lọ̀ ń sọ tó jíjẹ́ ẹ̀sọ́ náà fẹ́ fi yanjú àlámà. Ó pẹ̀lẹ̀ àyè jìdú ìrìn àǹkúsí ìmọ̀ àọ́já mímọ̀ ọ̀tọ́ ìtàwọn sẹ́lẹ̀ mọ́ tẹ̀sìrí máa. Lẹ́yìn náà, lẹ́yìn sábà ti gbọ́ pọ́lọ́ ń sọ tó jíjẹ́ ẹ̀sọ́ bẹ́ẹ̀ àwa ní rí kọ́ tí ma wá rò pé tọ́ mo gbà tipátipá ní kí ṣe tó tẹ́mi lọ́rùn Mo rí wọ́rọ̀ gbà tipátipá. Mo rí sí rẹ̀ fún ọlọ́run. Tó bá ẹgbó ti ọlọ́run ní kí ṣe pé tọ̀rọ̀ nítorí kọ́sọ́rọ́, ọ̀lá ní kọ́sọ́rọ̀ èrè tọ́ rárá o. Mo kọ̀ gbà tí láti ní ọ, torí mi lówó lọ́wọ́ ní ká ní mo lè yẹn ti tẹ́ náà ti sọ sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ ní ká máa sọ lé ní tẹ́ àbá kàdébélé ẹkùn ọdí pé yẹn lówó lọ́wọ́ àwọn adágbọ́n pè sẹ́yìn ṣùgbọ́n àwọn náà là fà bàbá yín gbà tó wà láyé àdẹ̀sí náà ìgbìyànjú tó pọ̀ tí wọ́n wá ń pè kan ní ọjọ́ ní ọjọ́ òní alọ́síjà náà zẹ̀rọ ọlọ́ọ̀kan ni ìkan nínú àwọn olóhun orílẹ̀-èdè wa wà ń bẹ̀ ọ̀gbà anáwọ́ lẹ́ni tó pọ̀ láì ṣùgbọ́n gbogbo ẹ̀ láti wá rí pẹ́ nìyí ibi tọ́lọ ń kẹ́dé àwọn ọmọ òkú yẹn náà ọlọ́run ti ní kí sínà yí wọn àwọn ilé yóò ní ṣejọ́ mẹ́jọ ọ̀rọ̀ ní ṣe ti dá ọdí ti yá súnmọ́rọ̀ olówó pé àwọn ọmọ mọ́tàlá sí bàbá wa yọ máa ti dáadáa sí ìgbọ́n máa ṣe kíkọ́ <laughs> ẹni pé 700,000 1.3 million wà fún ogun wọn lẹ́nu láàrínláàrínláà ká ní pẹ́ni tó lówó láàrin wọn náà jẹ́ ìtí òpóyé náà ni òun náà ló máa dominate ìbẹ̀yàn àwọn tó kù tí wọ́n ní lọ́wọ́ yẹn ẹ̀tí wọn lọ́wọ́lọ́wọ́ yẹn àwọn lẹ́nu ọ̀rọ̀ kí lè ṣẹlẹ̀ sí aláwùjọ tàwà lẹ́dì ọmọkòṣe wá ní mùsùlùmí gidi o kó jáde máa gbọ́nà àwọn mùsùlùmí òfin ọlọ́run ẹjẹ́ kó fẹsẹ̀ nílẹ̀ nínú ilé wa nínú ẹbí wa lọ́dọ̀ àwọn ọmọ wa tọ́mọ wa bá lọ kéwà bó kàn kankan tó gbọ́yé tó bá ti sọ fún wa ẹ má jà sáré tako ẹjá farabalẹ̀ káwo tó sọ tàbárí kankan lọ́dọ̀ social media tí ò já ẹjá farabalẹ̀ yẹ̀wò kátó sáré kò jẹ pé àfàlẹ̀ tó sọ̀rọ̀ yìí náà research kan tó ṣẹ́sì ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó ní wọ́gàtálẹ̀ kalifin alẹ́ àbá àná ìjẹ́mẹ́jọ ni bàbá àwọn ìṣẹ̀kùn mọ̀ kò lè sẹ́ńtẹ́lẹ̀ báwọn tó bá bálápàá pàpọ̀ jọ́bẹ́jọ́ lónà àwọn àṣekó mọ́ nẹ́sàrítì yẹn kò wọ́ọ̀kì mọ́ nínú Islam mùsùlùmí tàná wọ́n ṣe Islam pẹ̀lú tọ́lọ́un tó ń tó yíṣẹ́ rẹ̀ ṣe má oníkálukú mọ́tò sọ Islam bí ẹran tí wọ́n pa kalẹ̀ báyìí oníkálukú wá níbi tó láìkì láàrẹ̀ ìlú láìkì Ìtàwà fi káńlẹ̀ lónìí, kí náà kò fi pè nípò káńtà sí? Lójú orí lálẹ́kò rí ààrin wa fún náà. Wọ́n náà láti orí ẹ̀kan ìgbẹ́já padà sí pìlẹ̀ wa tó wà náà kúrò tó wà náà dé tànà ní ká máa fi wọn. Káyé sẹ́ ní pé àwọn kan ní Àwọn kan lẹ̀ takú pé náà fẹ́ ṣìtàwọn náà, àlọ́bí àtàwọn sọ̀hábà, àwọn wà náà rìjálù àwọn náà èèyàn ní ọ̀yàn láwá náà so Nigeria kọ́lá níbi ti dòṣẹ̀ ní àdáwọn sọ́ábà ìròrí àwọn kan níyàwó ìmọ́kù ríjálù wọ́n náà ríjálù ọ̀rọ̀ burúkú ni ríjálù ní ọlọ́tọ́ ti bọ́ ríjálù tí wọ́n ti ti wá lọ wọ́n fi rùjúlà wé rùjúlà o àkọ́kọ́ ni ẹjá para sí pílẹ̀ ẹlẹ́gbẹ̀rẹ̀ ati àwọn mùsùlùmí àti ìsìláàmù wá fi máa bára taa táàfin ní tí ó fi máa jẹ́ pé wá ń ara wa mùsùlùmí ara wa ń takò ìsìláàmù wa olùpẹ̀ ẹjá fìwà kẹ́sì ẹjá níwàárí ìwàtẹ́lẹ̀ mí nílò ní kò yẹ káwọn èèyàn mí ìfẹ́ bá ṣe kò yẹ káwọn tẹ̀ láìkì islam àwọn wàkíwà pọ̀ lọ́wọ́ ẹlòmí òkú rẹ̀ ní ni torí ẹ̀kọ́dá kọ́ bá mùsùlùmí ní pọ́nà kọ̀ṣán kí ni mùsùlùmí ṣe ń bí àkójí tẹ́tẹ́ kí ló ń ṣe ibi tí wọ́n ti ń jalè kí ló ń ṣe ibi tí wọ́n ti ń mutí kí mùsùn wá mi wàkúwà gbogbo wàkíwà yẹn kò ní kankan ṣe pẹ̀lẹ́ ẹ̀sù ti wá tako pátápátá ní wà bá da ta láwọ́ ta láàánú ta níwà rẹ̀lẹ̀ ta nítẹríba ta ní gbogbo àwọn dáadáa yìí lára àti ìṣe ìsìláàmù gangan àfọ́ndórúkọ mùsùlùmí lásán nìyẹn ó dà á máa ń wẹ́lẹ̀ mí tí kí ń ṣe mùsùlùmí láti pé kó náà ẹ̀ bẹ́ẹ̀ kejì àwùjọ àwọn olówà tó bá pàwọn mùsùlùmí tí wọ́n gbádùn tí wọ́n serious pẹ̀lẹ́sì ló ń bá ṣe Islam a máa ìfúgbù sí. Ìwọ́n tó pẹ́ àwọn Mùsùlùmí tó ń bá ṣe níbi iṣẹ́ ládùúgbò ẹ láwọn bí tó wà, àwọn Mùsùlùmí tí ò gbádùn ní wọn kò tó gbọ́n wá kó fáírọ̀sì yẹn rẹ̀ níta. Sípàtí fáírọ̀sì ààrẹ lò náà tẹ́lẹ̀. Tòtórí díẹ̀ yìí wú àwọn tó fẹ́ bá ṣe. Sọ́látàkùn ẹ̀jẹ̀já mọ́lítà rẹ̀ ká máa fàìrẹ̀ ṣeré. Léìlá fún mọ́ sí tẹ́ Ẹjá máa jẹ́rò ká máa ṣàdúrà ká máa ṣeré ká máa sílọ̀. Ẹ má já fàkàrù ṣiṣẹ́, ẹ má já fi ṣeré o. Bí Ráhámà máa ṣàdúrà kí máa ṣe lé pẹ̀lú ṣe kọ̀rọ̀ ní gbangba ọlọ́run wá rí wa òun àwọn mùsùlùmí ìgbàgbọ́ tí wá ní bọ́lọ̀ tí wà òkú débi tàbí wà rò pé láti kùtù pé ẹjá sáré sí wà pàṣẹ fún wa bákan náà. òkú wa bákan náà. àlọ́ bákan

ó dẹ̀ fún wa láàgbọ́yé náà tó fẹsẹ̀ nílẹ̀ jù báyìí lọ ìlú ti yé wa ní nẹ́ẹ̀sì wa ọlọ́jọ́ májọ padà jàrú wọn lójú má fi ṣe sọ́ lè láì láti rí wa darí àwọn ọmọ yawa ilé tí ọlọ́run ní kí wọ́n gbèsè kalẹ̀ àmì ọkùnrin wa sàn yẹ̀ sàn dáadáa ẹ̀rẹ̀ bàbá wa àtẹ̀yà wa ilé ìtajọ jókòó ìkẹ́ ọlọ́run yá dẹ̀ máa bù wá dárú أجرام كنتو وما تأذان لأسوا في كوكوين هذا تكي سيلي هذا وصلي الله وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته